الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد ní òní tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Rajab hijra fourteen forty one eléyìí tó ṣe déédéé ọjọ́ kejìlélógún oṣù March miladi two thousand and twenty. nílùú Ọ̀fà níbí a máa bára wa sọ̀rọ̀ nípa àlàyé àyà kejìlélọ́gọ́rùn nínú súrọ́tù Ali Imran níbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ń bá wa kan tó ní pẹ̀lú bíbẹ wa láyé àtúbọ̀tán wa kúrò nínú ilé ayé yìí. ترى انت يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون آية kò sí tàbí ṣùgbọ́n ìpè tí èèyàn bá ronú nípa rẹ̀ dáadáa ẹni tó ṣe wípé ó ka ẹ̀sìn kún tẹ́lẹ̀ yóò túnbọ̀ ní àkàsí tó ní agbára fún un ẹni tí wàá fẹ̀sìn pé nǹkan kan tẹ́lẹ̀ tó ṣe pé ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ló fi mẹ́sìn yóò di ẹni tó ṣe wípé ọlákàsí eléyìí tó lóòrìn fún ẹsìn ẹ rí bíbẹ wa nílé ayé yìí ọlọ́run ọba ọ̀sàdédé dá wa sínú ilé ayé fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa ń ṣàmójútó rẹ̀ lónìí kókó nǹkan tí ọlọ́run ọba tó ti torí rẹ̀ dá wa òun náà ni tálíbà máa jọ́sìn fún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 ọlọ́wọ́n bá lòun ọ̀tọ́rọ àrísìkí kan lọ́dọ̀ ẹnìbọ̀dì òun sì tọrọ kẹ́nìkan pèsè jíjẹ kan fún un nítorí pé Allah òun gan ni Ar-Razzaq ọba tí rọni lọ́rọ̀ Dhul Quwwatil Matin ọba alágbára ọba tó nípa. Akramakumullah ọlọ́run ẹlẹ́dàá wọn gbà tí ń bá wa sọ̀rọ̀ nínú àyà yìí ó ní yá ayyuhalladhina amanu eléyìí ìtọ́nisọ́nà ìlanilóye ni nípa ọ̀nà wo ló yẹ ká máa gbọ́rọ̀ gbà ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ báyàn sọ̀rọ̀ wípé n pé tá a bá fi pèèyàn yóò mú bí ara sí ní tá a fẹ́ bá sọ. So eléyìí tó jẹ́ ìròyìn òdodo ìròyìn òtítọ́ ti ń bẹ lára rẹ̀ ìyá ayyuhalladhina amanu apẹ ẹ̀yin olùgbàgbọ́ òdodo nítorí pé àwọn èèyàn tẹ rí yẹn yìí ṣe gbogbo wọn lólùgbàgbọ́ òdodo nítorí pé ń bẹ nínú àwọn ẹni tí ń janú fánu sọ pé àwọn gbàgbọ́ ṣùgbọ́n tó sì pé wọn ò gbàgbọ́ lódodo innama amanu bi afwahihim wa lam yu'minu bi qulubihim ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ lẹ́nu ni ìmánì yẹn kò dọ́kàn rẹ̀. wípé ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa bá sọ pé yá ayyuhal ladina amanu eléyìí tó jẹ́ ìpèpè sí àwọn ẹni tó ṣe pé àwọn ti gbàgbọ́ lódodo gbogbo ẹni tó gbàgbọ́ lódodo títẹ́tí ni wọ́n máa tẹ́tí lẹ́yìn ìgbà tó lọ́nba sọ pé yá ayyuhal ladhina amanu akpé ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹni tó sì gbàgbọ́ lódodo ọkùnrin bẹ́nu wa obìnrin bẹ́nu wa fẹ́ bá àwọn sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ọkùnrin àti obìnrin ní èdè bí èdè lárúbáwá kò sí gbólóhùn kan tá a fẹ́ lò tó lè sàmì pé abọ́kùnrin wí abóbìnrin wí lẹ́ẹ̀kan náà àyàfi ká lo èyí tí ń tọ́ka sí wípé ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo bóyá ní gbólóhùn ìbánisọ̀rọ̀ tí ń tọ́ka sí pé ní tá sọ̀rọ̀ ọkùnrin ni. gẹ́gẹ́ bí ti ṣe rí mi pé yá ayyuhal ladhina ọlọ́run sọ pé yā ayyatuhal lā'ī āmannā ọlọ́run sọ bẹ́ẹ̀ bí ẹ̀yin tẹ́ gbàgbọ́ lóbìnrin ó ní yā ayyuhal ladhīna āmanū á pé ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo yìí ó kárí ọkùnrin ó sì kárí obìnrin lè má dá nítorí pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n sọ pé tí ọ̀rọ̀ bá ti wáyé báyìí a máa ń sọ pé kharaja makhrajal ghalib ó jáde ní ìjáde pé èyí tó pọ̀ jù nínú ọ̀nà tọ́lọ̀ máa fi báwọn èèyàn sọ̀rọ̀ tọ́rọ̀ tí ń bá wa sọ bá ti kárí ọkùnrin tó kárí obìnrin èyí tó pọ̀ ni pé máa jáde níjáde gbólóhùn tá fi bọ́kùnrin sọ̀rọ̀ ṣẹ̀ríà sì sọ pé ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu gbogbo tó bá jáde ní ìjáde pé bó ti ṣe wọ́pọ̀ pa á máa bá yín sọ̀rọ̀ nu kò túmọ̀ sí pé tó bá tọ́ka sí pé gbólóhùn ìbọ́kùnrin sọ̀rọ̀ ni obìnrin ọ̀wọ́ bẹ̀ torí ẹ̀ káwọn obìnrin ọmọ pé wọn ò bá wọn wí gbogbo apáta lọ́lọ́mbà wí. yá ayyuhal ladina aman ẹ sì mọ̀ pọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa gbogbo ntọ́lọ́mbà sọ ọgbà lérò. ọlọ́run ọba kì í sọ̀rọ̀ kan kó wá jẹ́ pé nǹkan míì lọ́gbàlè o wa ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ń sọ̀rọ̀ á pé ọ̀tọ̀ ni tí wọ́n ń wí ọ̀tọ̀ ni gbà lérò nítorí pé nínú ìgbésí ayé ọmọ èèyàn àtọ̀rọ̀ sọ pé ẹ̀yin tẹ́ gbọ́lọ́ngbọ́ lódodo tẹ́ dàbí àwọn àwọn èèyàn náà máa ní àwọn tó kọ́ daran lọ́pọ̀lọpọ̀ wọn yàtọ̀ sáwọn mùnáfíkì àwọn ọmọlẹ́yìn abdullahi ibn ubay ibn salul so ṣùgbọ́n òun torí àǹfààní kan àbí torí nǹkan kan ó lè máa pè wọ́n lóko tí ò sí lára wọn tọ́lọ̀ ẹlẹ́dàá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ tá a gbọ́yé nínú rẹ̀ ní ìbámu pẹ̀lú bá nàbí ṣe túmọ̀ rẹ̀ àbí ní ìbámu pẹ̀lú báwọn sàhábà àtàwọn aṣíwájú wa rere ti ṣe gbọ́yé ọlọ́run ọba gbà lérò bẹ́ẹ̀ torí ya ayyuhal ladina amanu munafiki kan wọ bẹ́ẹ̀ ya ayyuhal ladina amanu alágàbàgebè olùjòjìjẹsọ kọ wọ bẹ́ẹ̀ ya ayyuhal ladina amanu bọ̀rọ̀wọ̀ mi ò dénú mi àwọn ọ̀wọ́ bẹ̀ àwọn ẹni tó gbàgbọ́ lódodo sábà ìsọ gbàgbọ́ lódodo àwọn ẹni tọrọ ń bá wí mi kó lè bá a mọ̀ bí mi náà wọ ọbẹ̀ bí wọn náà wọ ọbẹ̀ àbá wọ ọbẹ̀. òun náà ni pé alladhina amanu bi qulubihim wa nataqu bi dhalika al-iman bi alsinatihim wa amalu bi mujibi imanihim bi jawarihihim. àwọn làwọn tó ṣe pé wọ́n gbàgbọ́ lọ́kàn wọn lódodo wọ́n sì ń wí gbólóhùn ìgbàgbọ́ yìí jáde lórí ahọ́n wọn wọ́n sì ń fara sẹ̀rí fún yẹn ni pé gbogbo sẹ́ ìjọsìn eléyìí tẹni tó gbàgbọ́ lódodo máa ṣe wọ́n ń fara wọn ṣe àwọn làwọn tó lọ ń bá wí. irú ẹ̀ ló ṣe jẹ́ pé ìbéèrè tí ó padà wá jáde nígbà tá a bá gbọ́ ń tọ́lọ̀ ń fẹ́ bá wa sọ lẹ́yìn ya ayyuha alladhina amanu yìí ẹ rí i pé yẹn díẹ̀ ni ó ṣerú béèrè bẹ́ẹ̀. ẹni tó bá jẹ́ pé ìròyìn alladhina amanu yìí tó bá ṣẹ lórí ẹ̀ kò ní sínú ẹni tó ṣèbéèrè ọlọ́ni yá ayyuhal ladhina amanu abdullahi ibn mas'ud radiyallahu anhu wọ́n ní gbogbo gbàtẹ́ bá ti gbọ́ tọ́lọ̀ ń sọ pé ya ayyuhal ladhina amanu ẹ tẹ́tí o láti gbọ́ ní tí ọba tẹ̀lé ó nítorí pé gbogbo gbàtọ́ lọ́nba ti pe àwọn olùgbàgbọ́ òdodo pé ya ayyuhal ladhina amanu bákan méjì ni ti máa tẹ̀lé nínú kọjá pé ọlọ́run ẹlẹ́dàá fẹ́ pa wọ́n láṣẹ pẹ̀lú nǹkan kan pé kí wọ́n ṣe àbọ̀fẹ́ kọ̀ kankan fún wa pé kí wọ́n pàtì bákan méjì. tọ́ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amẹ́nu ìtàkùnlọ́hà hàkọ́tù kàtẹ́. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ọlọ́ ní pàápàá pípáyà ẹ̀ páyọ̀ ọlọ́ ní pàápàá pípáyà. a rí i pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá ọ níbí ó ń pa wá láṣẹ pé ittaqullah àṣẹ lélẹ́yìí òfin ṣẹ̀ríà sì sọ pé àṣẹ tó bá wá bóyá nínú alukur'an àbí nínú sunna anabi sallallahu alayhi wa sallam tó wá tí nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí kọ́ ọ̀ràn yẹn àjẹ́ igbe á pe àṣẹ yẹn ó ń túmọ̀ sí pé tí wọ́n fi pa wá láṣẹ ń bẹ̀ ọ̀ràn yẹn eléyìí tó takò àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń lérò ike kò sí ti máa wà ní à lọ́rùn àyàn àyàfi kọjá pé inú alukur'ani ló ti wá pé kò lè ṣeéṣe kásẹ̀ kan wá níbo míì tí kì í ṣe alukur'an bíi sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kó wá jẹ́ pé nǹkan tá ń pa wá láṣẹ pẹ̀lú rẹ̀ ń jọ́ra yìí torí gbọ́tẹ́ lómi tí ó máa fẹnu yẹgẹ́ àṣẹ tá a lọ wá nu sọ pé sobi súnà ni àbí èsè súnà ni à kìí ṣe pé ṣebí súnà ni tó ń sọ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ìsọkúsọ lọ sọ ọgbọ́n kankan yìí nítorí pé tó máa sọ pé súnà ni nígbà tá ń ṣàlàyé fiqh torí nínú fiqh lọ́dọ̀ àwọn fuqaha táwọn bá sọ yìí pé súnà ni kankan eléyìí jẹ́ mustalah àtàwọn fuqaha tẹminọ́lọ́jì tiwọn nù táwọn bá sọ pé sunna ni ó túmọ̀ sí pé kìí sọ̀ràn yìí torí ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa sọ pé sunanu salah sunanu wudu aha sunanu hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn nípa àwọn nǹkan tí kìí sọ̀ràn yìí nítorí pé tí kìí sọ̀ràn yìí yàn gan òun gan lè wá nù alukurani wọ́n pa wá láṣẹ ká ṣe ṣùgbọ́n kì í ṣe àṣẹ tó ṣe ní dandan pé ká ṣe ó lè wá nínú alukur'an ó lè wá nínú sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ntọ́jú ọ̀ràn ẹ̀yàn dandan náà ó lè wá nínú alukur'an ó lè wá nínú sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé alkitabu wa sunnah masdarani lit-tashri' àwọn gangan nìpìlẹ̀ méjì táǹtì mọ́fin nínú ẹ̀ a sì mọ̀ pé àwọn òfin tá a mú nínú alukur'ani àti sunna eléyìí tá à ń pè ní al-ahkamu taklifiyya márùn ó lè jẹ́ wájib ó lè jẹ́ mandub ó lè jẹ́ mubah ó lè jẹ́ haram ó lè jẹ́ makruh so gbogbo márùn-ún yìí ó lè jẹ́ nu alukur'ani láti rí ó lè jẹ́ nu sunna anabi sallallahu alaihi wasallam ló ti wá síbẹ̀ yìí náà máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́yẹ́ pa nàbì sallallahu alayhi wa sallam òun súnà ló mu wa á pè dájọ́ rẹ̀ ńkọ́ ìwọ ni bí kò bí ọ léèrè kí ni dájọ́ ká jẹ gúnugún. mo ń béèrè ká lè jẹ gúnugún kìí máa ń sàṣà tí yorùbá pé a kìí jẹgún a kìí pagún a kìí ṣe kíni gbogbo yorùbá lẹ́bù nù ní sẹ̀ríà lẹ́bù kí ni dájọ́ ká jẹ gúnugún. naam haram àwòdì òwìwí ńkọ́ torí pé àwọn ẹyẹ ẹni tó yẹ kí wọ́n lè kanna tá a máa fi ṣọdẹ anabi sallallahu alayhi wa sallam ó sì ṣe gbogbo àwọn ẹyẹ tí wọ́n bá ti lè kanna tá a máa fi ṣọdẹ ó lè wọ̀ ní kájà bóla ti rélé inú alukur'an àárí amánu anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àmbẹ kí ni ìdájọ́ ká jẹ ìkókò haram. haram kìnní ńkọ́ ok kọlọkọlọ àwọn kan ṣe èméjì o ṣé ọtọkajẹ àbí ọtọkajẹ haram ni a gbọ́dọ̀ jẹ bọlá tí wàá rí anabi sallallahu alaihi wasallam ló pèlè wọ fún wa torí ẹ ìwọ tó máa jẹran gbẹ tó tún máa panu la òun lè má jẹran gbẹ tó ń jẹkújẹ yìí ni ìdájọ́ kájọ bọ haram. haram wọn á ní bàbá ọdẹ ẹran ó lẹ́yìn ọdẹ rí ó sì ti ló pohùn ràófù ni ẹgbọ́ ràófù bàbá ẹran ó lẹ́yìn ọdẹ rí kò sí oúnjẹ kújẹ torí pé sí Islam ó lẹ́ran tó ṣe lẹ́tọ̀ ó sì lẹ́ran tó ṣe ní èèwọ̀ torí ẹ̀ òfin yún tó lẹ́tọ̀ ni tó léèwọ̀ ni a lè rí alukur'an a lè rí nínú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatih ẹ páyọ̀ ọlọ́ ní pàápàá pípáyà kí ni ìdájọ́ ká páyà rẹ̀ bí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ká páyọ̀ ọlọ́ eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni nínú wa tí bá ń páyọ̀ ọlọ́ á sọ wípé n ti ń seyún ó pè fún káyìn ní tó ń sẹ́wọ̀n ó pè fún káyìn àmọ́ àyìn ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà kìí ṣe ní ìbámu pẹ̀lú ọpọlọ wa tọ́ba wa pàtì tí ò sí ń kọ́ ó pè fún kábẹ́nu àtẹ́lù ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà torí ẹ̀ gbogbo ẹni tí bá ń pààyàn ọlọ́ ó ti tẹ̀ láti ọlọ́ ó ṣe ń tọ́lọ̀ wọn bá ń fẹ́ kó ṣe ẹni tí ò bá wá páyọ̀ lọ onítàn ti sẹ́lọ̀ ọ̀tàkùntọ́ lọ́wọ́ bá ní kó ṣe. ọlọ́ni ya ayyuhal ladhina amanu taqullah ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ẹ páyà Allah eléyìí tó túmọ̀ sí pé ìpáyà Allah abala kan nínú abala ẹ̀sìn ẹnikẹ́ni tó bá ti páyà Allah ó ti ṣe ẹ̀sìn eléyìí tó ní í ṣe pẹ̀lú ìpayà ẹni tó bá wá kọ̀ láti páyà Allah onítọ̀hún ti yapa sí ti ọlọ́run ọba tó fi pálá sí kí ni wọ́n wá ń pè ní ìpayà ọlọ́ kí ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́ ìpayà wo lọ́lọ́run ọba ń fẹ́ ká ṣe ń bì àwọn olùmọ̀ àwọn ní ìtumọ̀ pípáyà ọlọ́ wọn náà ni an taj'ala baynaka wa bayna 'adabillahi wiqaya. من awamere wajitinabi nawahi kọ́ma gàgà kan sáàrin rẹ àtìyá ọlọ́n nítorí kí àyàn ọmọ bá dọ́dọ̀ rẹ̀ kí láwọn àfi ma gàgà náà kìí ṣe simẹ́ǹtì kìí kọ́ńkírẹ́tì kìí ṣe pé lákàn láti fi dágàgà sáàrin wa àti ìyá ọlọ́n wọ́n ní kí láwọn àfi dágàgà náà imtithalu al-awamir wa ijtinabu an-nawahi kama tẹ̀lá sí ọlọ́n kásì jìnnà sáwọn nǹkan tó lọ́wọ́ bàbá kọ̀ eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé àwọn àṣẹ ọlọ́n tó ṣe é pé kèé fi wọ́n ráàlì kèé pa wọ́n tì kèé gbọ́ lágbọ́ fetí pàlàbà ó máa ń rí sá èé dúró ní gbèrígbèrí rẹ̀ á sọ pé léyìí ń payọ̀ lọ. torí ẹ̀ ìpayọ̀ lọ kò ní í ṣe pẹ̀lú yúnífọ̀m kápẹ́ ẹ̀wò funfun lọ ń wọ̀ ká lójoojúmọ́ dípò olùpayọ̀ lọ bàbá ìrọ̀lá sí. ìpayọ̀ lọ kò ní í ṣe pẹ̀lú àìdárun sí lórí rẹ̀ kápẹ́ gbogbo gbà òun náà lọ ń fárí lórí rẹ̀ wá ń dán pandára kò ní í ṣe pẹ̀lú ẹ̀ torí ẹ̀ wọ́n sọ yìí pé ntó jẹ́ àmì péyàn ń páyọ̀ ọlọ wọn náà ní imtithalu al-awamir wajtinabu an-nawahi ká máa tẹ̀ láti ọlọ ká sì máa jìnnà sí àwọn nǹkan tó bá sí léèwọ̀ fún wa torí ẹ̀ wa ma zuhdu at-taqiyyi bi halqi ra'si wala bi irtida'i athwabin ghiladi wọ́n ní ìráyésá olùráyésá kò sí lára kọ́ máa fárí kórí ọmọ adán pandara bẹ́ẹ̀ ni ìráyésá olùráyésá kò sí lára pé kọ́ máa wọ àwọn aṣọ tó yí tó nípa kọjá pásọ kìtìpá lọ ń wọ̀ka eléyìí ò túmọ̀ sí pọ̀ ń páyọ̀ lọ kò túmọ̀ sí pọ̀ ráyésá ẹni tó ń ráyésá ẹni tó ń páyọ̀ lọ òun náà lẹni tó ṣe pé ó ń tẹ̀ láṣẹ ọlọ́ ó sì ń jìnnà sáwọn nǹkan tó bá ṣe léèwọ̀ tí wọn náà bá wọ́wọ́ yóò hàn sí ọ bóyá wọn bẹ ẹnu ẹni tí ń páyọ lọ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó lọ́n fi pa wá nìsí àbí wò sí nínú wa ẹ rí i pé Ọlọ́run pa wá láṣẹ òní yá ayọ an-nāsu i'budu rabbakum alladhī khalaqakum walladhīna min qablikum la'allakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa sin Olúwa Ẹlẹ́dàá yín àyè ẹ máa sin lọ́kàn ṣoṣo nínú ìjọsìn torí pò ń lo àwọn àdí tẹ fi gbọ́dọ̀ sínú ó ń lọ da yín àbí ta lẹ lómi tó tún da yín ta lẹ lómi tó ṣẹ̀dá yín kò sí nǹkan kan míì tó máa ń ṣẹ̀dá ó yanilẹ́nu púpọ̀ fọ́mọ èèyàn wípé wọ́n mọ̀ dájú sákápọ̀ lọ́wọ́n ba ló dáhùn ṣùgbọ́n wọ́n máa ń sẹ́rí ẹ̀sìn wọn lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah wọ́n máa pe nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n máa wárí fún nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n máa bẹ̀rù nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah wa hum bidhalika mushrikun eléyìí sọ wọn di ọ̀ṣẹbọ. torí ẹ ittaqullaha haqqa tuqatih ẹni tó ṣe pé nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah oníjọ́sìn fún eléyìí ọ̀rọ̀ pé ń páyọ̀ ọlọ́run kò tiẹ̀ sí rárá lọ́rọ̀. bẹ́ẹ̀ ẹni tó yẹ kó lè má ṣe zina ọ̀daràn burúkú ọlọ́run ni ẹ má ṣe zina wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ìbàjẹ́ ni ojú ọ̀nà àánú ni ojú ọ̀nà burúkú ni ìwọ òsì lè má ṣe zina ọwọ́ ni wọ́n ń bẹ̀rù ọlọ́run ah ọlọ́run ọmọ sọ̀rọ̀ gbéjà bí wọ́n ṣe ń ṣe zina yìí ní ìsinyìí báyìí ó lè jẹ́ pọ́ wà lè jẹ́nà ṣáájú gbogbo èèyàn lákùnpẹ́nu sàn ẹ bẹ̀rù ọlọ́run ọ̀daràn burúkú ni ọ bẹ́ẹ̀ náà ọ̀ ń ọwọ́ àlọ́ ń bẹ̀rù ọlọ́ báwo ló ṣe ń bẹ̀rù rẹ̀ tẹ̀bí ń tán pè ní ìbẹ̀rù ọlọ́ òun náà ní kọ́ máa ṣe tọ́lọ̀ fi pọ́ lásì kò jìnnà sí tọkọ̀ fún ọ. bẹ́ẹ̀ni ọmọ sorun wájú pọ̀ mọ́ ti papọ̀ adí sílẹ̀ ni ọ adarúgúdù sílẹ̀ ni ọ ọmọ adá àdúgbò rù ọmọ adá mọ̀lẹ́bí rù ọmọ adé káwọn èèyàn kọ́yìn síra wọn ọwọ́ àlọ́ ń bẹ̀rù ọlọ́ bó ló ṣe ń bẹ̀rù ọlọ́ ẹnjọ́ rẹ̀ dúró ẹ̀gán ọ̀rọ̀ ọlọ́rọ̀ sísọ ni gbogbo gbà ẹ̀rí pé máa dọ̀tí ẹnu rẹ ni pẹ̀lú ọ̀rọ̀ ọmọlàkejì tí ọmọ sọ lẹ́yìn láì dá ọwọ́ ló ń bẹ̀rù ọ lọ báwo lọ dáran ti rí. lẹ́nà ẹni tó jẹ́ pé fala saddaqa wala salla walakin kaddaba wa tawalla wọ́n sì máa pè sọ láti ní tí ọmọ kọjá lọ bí ìgbà tí èso ni wọ́n ń bá wí. tẹ́bá tí wọ́n ń darí bọ̀ láti fi táyì ti lọ sí sọ́lá ẹ ti darí tọ́ ọlọ́run gbà. ìwọ wọn kọ́ ọ̀daràn ìwọ ò ní sin lọ́hùn àbí ọ wá ló ń bẹ̀rù ọlọ báwo ló ṣe ń bẹ̀rù ọlọ ẹni tí ń tẹ òfin ọlọ́wọ́n ọba lójúmọ́lẹ̀ ńkọ báwo làwọn ti rí torí ẹ ittaqullah ẹ ọlọ ẹ̀rí kó ti dàsá àwọn yorùbá nìyí tẹnìkan bá ti fẹ́ yàn wọ́n jẹ wọ́n ní ittaqullah wọ́n mọ́ kí o ittaqullah kò burú wọ́n ga tí wọ́n náà ṣe tọ̀kúnlá wọ́n lè bẹ̀rù rẹ̀ àmọ́ ẹ má yàn mí jẹ ló ń lo ìtọ́kùnláhà wọ́n lè bẹ̀rù rẹ̀. àwọn àríkè ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ti ń pè wá lọ sídìí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ààyè nítorí pé téèyàn ọba ti níbẹ̀rù ọlọ́run kò lóore oore kankan sí lọ́dọ̀ èèyàn ẹni tí ìbá ti bẹ̀rù ọlọ́run kò lè róore kankan láyé yìí kò lè róore kankan lọ́la kìyàmù nítorí pé àwọn àṣẹ ọlọ́run ò tẹ́lẹ̀ nítọ́lọ́ ní kọ́ pati ọ̀ pati ọ̀wá ní ọ̀ǹgbáyé gbádùn ó tiẹ̀ ń dáa fún ọ ọmọ kọ́ lọ́n dẹ ọ̀nà ọlọ́n dẹ ọ̀nà bí tiẹ̀ ò lè bá a já kí ìyà burúkú ó lè bá jẹ ọ́ torí ẹ̀ kápáyọ̀ ọlọ́run nǹkan ńlá ni ọlọ́run ẹlẹ́dàá ó fi hàn wá wípé dandan dandan agbọ́dọ̀ payọ lọ agbọ́dọ̀ payọ lọ nítorí pé ìpayọ lọ ó ń gan la sọtẹ́lẹ̀ ọlọ fáwọn ẹni àkọ́kọ́ àtẹni gbẹ̀yìn. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله Ọlọ́run ni a ti sọ àsọtẹ́lẹ̀ fáwọn ẹni tá a ti fún tírà ṣáájú yín gẹ́gẹ́ bá a tún ti sọ àsọtẹ́lẹ̀ fẹ́yìn náà tẹ́ dígbẹ̀yìn ìpè ẹ̀pá ẹ̀ torí ẹ̀ tán bá ní ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ẹran wa létí ọlọ́run kókó ń tẹ́ bá wọn sọ náà ni ẹ jẹ́ apayọ̀ nítorí pé táwọn máa ń payọ̀ lọ ẹ rí i pé a máa tẹ̀ láṣẹ ẹ rí i pé a máa jìnnà sí tó bá ṣe léèwọ̀ fún wa. bákan náà ọlọ́run yá ayyuhan nasu taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha. وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا قلنا يا يا اقوا يولو الدان اوبا تو جي بي ايو كان سوسو لو تي سداي اتار امي نا داي يا ري امي كان ني ادم عليه السلام يا ري ني حواء لاتار اون لو تو ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin àti ọ̀gọ̀ọ̀rọ̀ obìnrin jáde ọlọ́ni ẹ páyọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé ọba tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé ẹ páyọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé bákan náà àwọn okùn ẹbí tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé kẹ́ ẹ rántí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń rí yín. ó sì máa ń tẹ̀sí kò sí nǹkan kan tó pamọ́ sí i. ọlọ́run ẹlẹ́dàá wa ó tún pè wá nínú àyà mi ó ní ayọ̀ alladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run kẹ́ẹ̀sì rí kódodo lẹ̀ ń sọ lọ́rọ̀ ní gbogbo ìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ nítorí pé tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ tún sẹ́yìn ṣe fún yín yóò sì ṣàforíjì ẹ̀sẹ̀yìn fún yín ẹ páyọ̀ ọ̀lọ̀ kẹ́ẹ̀sì rí kódodo lẹ̀ máa sọ. ọlọ́run ẹlẹ́dàá tún ní ayọ̀ alladhina amanu ittaqullaha wal tanzur nafsan ma qaddamat lighad wattaqullaha innallaha khabirun bima ta'malun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọ̀lọ̀ kó ní kálukú yóò sì máa wò kí lòun ń ṣe ilẹ̀ dọ̀lọ̀ kí là ń ṣe ilẹ̀ dọ̀jọ̀ kù wa ọlọ́ni ẹ̀ páyọ̀ nítorí pé òun olùmọ̀ ló ń jẹ́ nípa gbogbo ntàǹbàǹsì kò sí nǹkan kan tó pamọ́ sọ́lọ̀ ẹ rí ìpáyọ̀ ọlọ́n eléyìí tí àwọn olùmọ̀ túmọ̀ rẹ̀ sí mímá ṣe gbogbo ntọ́lọ̀ fi pa wá láti jíjìnà sí gbogbo ntọ́lọ̀ wọn bá kọ̀ fún wa ìpáyà yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kọjá pé ń bẹ pẹ̀lú wa nítorí pé gbogbo ẹni tí bá ń páyà ọlọ́run ibi tó dáa tó dáa láàmàbà àní ba níbi tí kò dára ẹnikẹ́ni tí bá ti ń páyà ọlọ́run wọn lè gbégbékúgbé wa bá kó náà bá wọn dá sí wọn lè fẹ́ lé kúrò ń di dáadáa kó dá wọn lóhùn torí ẹ. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته yẹn pàápàá pípáyà báwo la sì lè páyà ọlọ ní pàápàá pípáyà alimami ibn jarir at-tabari rahimahullah wọn gbé ẹgbàá wọrọ jáde àtàwọn àtàwọn míì nínú àwọn olùmọ̀ nípa tafsir látọ̀dọ̀ abdillah ibn mas'ud radiyallahu anhu níbi títí ń túmọ̀ haqqa tuqati oríṣi ọ̀nà méjì lọ̀rọ̀ yìí wá ọ wá níwàá kọ́rọ̀ ibn Mas'ud eléyìí fẹsẹ̀ rin lẹ̀ dọ́dọ̀ ibn Mas'ud ó tún wá wá nídàkejì níwàá pé ọ̀dọ̀ anabi ní ibn Mas'ud ti gbà wá ṣùgbọ́n eléyìí ò fẹsẹ̀ rin lẹ̀ níbi tí wọ́n ti ń túmọ̀ haqqa tuqati ní pàápàá pípáyà rẹ̀ wọ́n ní tuma rẹ̀ ní pé an yuta'a fala yu'sa wa yudhkara fala yunsa wa yushkara fala yukfar wípé ìtumọ̀ kápáyọ̀ ọlọ́run nípa pàpáyà rẹ̀ nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ ká máa tẹ̀ láṣẹ ọlọ́run ká sì má ṣẹ̀ rárá ká máa tẹ̀ láṣẹ rẹ̀ ká má ká máa rántí rẹ̀ ká má gbàgbé rẹ̀ rárá ká máa dúpẹ́ fún ká má ṣàìmoore sí rárá wọn làwọn kan mẹ́ta yìí ó ní túmọ̀ haqqa tuqati ká páyà rẹ̀ ní pàápàá pípáyà tàbá gbé ta lákòókò yẹ wò ká má tẹ̀ lásẹ̀ rẹ̀ ká má ṣẹ̀ rárá kò lè ṣẹ́ fọ́ kọjá pé gbogbo gbà á máa tẹ̀lé tọ́lọ̀ ni a sì ní sẹ́lọ̀n rárá ẹni tí irú eléyìí tó lè wà fún làwọn màláíkà tọ́lá àwọn màláíkà ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yìí sẹ́lọ̀n lórí ntọ́lọ̀ bá fi pa wọn láṣẹ ntọ́lọ̀ bá fi pa wọn láṣẹ ni wọ́n á máa ṣe ọlọ́tún ròyìn wọn nínú àyà mi oni la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun màlẹ́kà ewé kọ́lọ́wọ́n bó tó wí àṣẹ ọlọ́run ni wọ́n máa tẹ̀lé màlẹ́kà ni kì í sẹ́lọ̀ ṣùgbọ́n àwọn mẹ́yàn aláṣìṣe ni wá àmọ́ sẹ́lọ̀ torí ẹ̀ anabi sọ kullu bani adama khata wa khayrul khata'in at-tawwabun gbogbo ọmọ anabi adam òun la láṣìṣe ẹni tó wá lóore jù nínú àwọn aláṣìṣe làwọn ẹni tí máa túbà kẹ́nìkan á sọ pé mi ẹsẹ̀ lọ́n á sọ pé òdì màláìkà kò tí ì sí èèyàn kan tí kì í sẹ́ kò sí kódà àwọn anabi ọlọ abẹ́ ìgbọ́rọ̀ ọlọ́run ọba tó sọ ni liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما kọlọ́wọ́n bó lè bá àforíjì ọ̀ èyí tó ti síwájú àti èyí tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fanabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó bá sì dídọ́ gbẹ̀ndàl kìyàmà nígbà tí gbogbo wa bá ń sá tá à ń sá kójókójó tá à ń sá kíjokíjo. Kíjo táwọn wa ta lẹni tí ó bá wa tọrọ ọpẹ́ lọ́dọ̀ Allah bí kò tiẹ̀ ṣèdájọ́ nítorí pé ìpọ́njú àti dààmú àti wàhálà tó ní kálukú wọ́n bára rẹ̀ nínú rẹ̀ yóò kọjá sísọ látàrí wípé oòrùn eléyìí tó jìnnà sí wa rere lónìí yóò sún mọ́ wa lódiwọ̀n míìl wọ́n ní kí ni jẹ́ míìl tó bá jẹ́ máìl sẹ́mi pé three kilometres plus tóun bá súnmọ́ wa ní three kilometres plus sẹ́mi pé tí wọ́n bá wa gbogbo ti ń bẹ lókè là yìí yóò gbin náà ni. wọ́n tún wá túmọ̀ míìlì yẹn pẹ̀lú pé ọ̀pá tìró ọ̀pá tí máa bẹ́nu tìró wọ́n ní bẹ́ẹ̀ lòun ni ó jìnnà sí wa ni ó jìnnà sí wa sí lọ́jọ́ gbẹ̀ndàlùkè yàmù sẹ́mi agbẹ́dẹ́bẹ̀ báwọn ìdààmú ọ̀wà bá gbogbo wa oníkálukú wa yóò jẹ́ pé òógùn ó bò ó ló di wọn bọ́ràn rẹ̀ ti ṣe tó ọ̀nbẹ nínú wa ẹni tó ogun tiẹ̀ tí ó dojú kun tẹlomi yóò dé orúnkún tẹlomi yóò mú dé tẹlomi ìbarabara di rẹ̀ lọ títí tí ó fi kó níjà lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm ìdààmú ọba gbogbo wa àmọ́ wá wá talẹni náà tí ọba wa sì pẹ̀ talẹni tí ọba wa sì pẹ̀ tí ó tọrọ ọ̀pẹ̀ fún wa lọ́dọ̀ ọ̀lọ́ alọba baba ńlá wa adamu aleyhi salam adamu ni èmi náà wọ́n ti jẹ nínú kíkà tọ́lọ̀ ní kí n má jẹ torí ẹ̀ nafsi nafsi. nafsi tèmi tó mi lónìí tèmi tó mi. ṣáájú ádámù sì ti kọ́kọ́ sọ alayhi salam pé olúwa ẹlẹ́dàá mi ti bínú lónìí ní ìbínú kan tí ò bírú rẹ̀ rí tẹ́lẹ̀ tí ò sì ní bírú rẹ̀ má lẹ́yìn tó ẹ lọ bá Nuh alayhi salam tábà tó ti dọ́dọ̀ Nuh anabi Nuh náà tó sọ pé Ọlọ́run bínú lónìí ní ìbínú tí ò bírú rẹ̀ rí èmi náà sì sẹ́ ìpè kan fáwọn jama èpè ló mú wọn tí wọ́n fi parun sánmà tú omi sílẹ̀ ilẹ̀ ya omi jáde omi yìí lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ló fi pa àwọn jama mi ìmọ̀ ntọ́lọ́wọ́n bó ṣe lónìí nafsi nafsi amẹ́lọ́kọ́ nàbí Ibrahim aleyhi salam adọ́dọ̀ anabi Ibrahim aleyhi salam àwọn náà ti bínú lónìí níbínú tí ò bírù rẹ̀ rí kò sì ní bírù rẹ̀ mọ́ lẹ́yìn tòní. èmi náà pa àwọn arọ kan mo pa àwọn arọ kan nafsi nafsi wọn làwọn arọ o anabi ibrahim pa níjọ́ kan anabi ibrahim rìn gba ilẹ̀ Misr pẹ̀lú ìyàwó rẹ̀ sáárátà wọ́n sì ní sáárátà yìí a. Ah aṣíwájúwájú lọ́lọ́run ọba ṣe nínú kóbìnrin rẹ̀ wà láyé ọba alẹ misra láyé ìgbà yẹn olójú kò mú ọ lọ ni tójú rẹ̀ bá ti lè gán ní obìnrin kan kò ní fẹ́ kọ lọ tọba rẹ̀ ìgbà tó wá rí ibrahim aleyhi salam ti ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ilẹ̀ misra tó fẹ́ sọdá àwọn ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n mú Ibrahim àtìyàwó rẹ̀ ọlọ́dọ̀ ọba alábòsí ó wá fẹ́ gba ìyàwó Ibrahim ìgbà tó rí i pé gbogbo ọ̀nà tó ń gbà àdánwò ń ṣeun ọwọ́ òun ò dọ́dọ̀ rẹ̀ wọn á ní bóòlù obìnrin jẹ́ sí ọ ọlọ́mọ yìí ò ní ṣé ọmọ ìyá yín nìyàwó ti yín ẹ̀ dáhùn dáhùn pé ọmọ ìyá ẹlòmíì ni ìyàwó tí ń tọ ẹsìn mọ̀ká nàbí Ibrahim aleyhi salam òfin ti yí padà kọ bẹ bí òfin tó wà fún baba ńlá wa Ádámù sàpé baba ńlá wa Ádámù aleyhi salam òfin Ọlọ́run tó de pọ́nmi yẹn ṣe kọ́kọ́ pọ̀ òun náà nípa àwọn ọmọ Ádámù náà ní fẹ́ra wọn ọmọ tá a bá lóyún rẹ̀ lọ́tẹ̀ yìí yọ fẹ́ omi ìta lóyún rẹ̀ lọ́tẹ̀ míì ọkùnrin inú oyún yìí yóò fi obìnrin oyún mi obìnrin oyún mi yóò fẹ́ ọkùnrin oyún tán sọláwọn bá pera ọlọ́mọ ẹ̀yà wọn ò sì sọ. àmọ́ Ibrahim aleyhi salam òfin ti yí padà tipẹ́ bóòlù ṣe wáá jọmọ ẹ̀yà rẹ̀ anabi Ibrahim ni ara arọ́ tó ń pa a sì sọ wípé anabi Ibrahim ọ̀parọ́ àmọ́ àwọn olù àwọn ànábì Ọlọ́run ẹ̀rù máa ń bà wọ́n gan ẹ̀rù Ọlọ́run máa ń bà wọ́n ọ̀rọ̀ páyọ Ọlọ́run tá à ń sọ náà àmọ́ lónìí tó máa ń pè yàn láàfà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn làwọn máa jẹ́ ọ̀daràn burúkú tí ò ní bẹ̀rù Ọlọ́run ó lè sọ pé òun òun fẹ́ ràn ọ́ lọ́wọ́ ní ràn ọ́ lọ́wọ́ tó ràn ọ́ lọ́wọ́ ni pé ọ́ tẹ̀ ló lọ síbi kan lọ́ba mú ọ lọ́ba dorí tẹ́ ẹni tẹ́ ikpọ́ mọ kọ́ mọ kí ó nù nígbà tí wàá dorí tẹ́ lóru ó ní ma wúlẹ̀ lọ́ba sí wúlẹ̀ lọ́ba di sàárì ẹni tẹ́ sẹ̀sẹ̀ sí àfọ̀ ọ̀daràn yẹn bá yọ ọbẹ̀ lọ́ba gé orí òkú baba orí òkú mọ̀ lẹ́gbẹ́ tá gbẹnu lọ. àwa ta mọ́lọ̀ ni ọ̀daràn àbọ̀ mọ́lọ̀ ọ̀daràn burúkú olórí abatẹnijẹ ìwọ ń jórí òkú ọ wá lọ ń bẹ̀rù Ọlọ́run ṣé olùbẹ̀rù Ọlọ́run àbọ dàrún àṣírí bá irú ẹ̀yin tẹ ń tẹ̀lé wọn náà ẹ ń tẹlọ dàrún ẹ tún máa mú mi sí wọn lọ dàrún lẹ ń tẹ̀lé náà àwọn ṣé wà là ń tẹ̀lé àjẹpọ àwọn ṣé wọ dàrún kápẹ jábẹ àwọn anábì Ọlọ́run ò rí bẹ́ẹ̀ sẹrí tánábì Ọlọ́run bá ń kọ fún yẹn òun là kọ́kọ́ ẹni tí máa kọ́kọ́ pàtì nítorí bá sì ń pe àwọn èèyàn lọ sídìí kún ó ṣe òun là kókó ẹni tí máa kọ́kọ́ ṣe àwọn ọ̀pọ̀sẹ̀ ànábì lọ títí láyè sí irọ́ lọ́pọ̀ jù láyè sí ẹ̀rí tí ẹni tó bá pera rẹ̀ lásìwájú fáwọn èèyàn òun ó jókòó kalẹ̀ yóò sọ pé káwọn ọmọ kí ẹ̀yàn máa ṣiṣẹ́ nsọ ìwọ wọn nà kébù wọn kọ́ máa pè mí kọ́ máa sọ bí sẹ́bá sí ń lọ kọ́ máa sọ fún mi bí sẹ́bá sí ń lọ ó sì fa àwọn yẹn sẹ́nu sẹ́tì wọ́n sùn ẹ̀gbọ́n táwọn sọ̀hábà sọ la in qa'adna wan nabiyyu ya'malu fadhaka minna 'amalun mudallil táwọn bá jókòó tánàbí ṣiṣẹ́ ajẹ́pá ti sìn ìgbà tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan ànábì síwájú wọ́n ń gbẹ́ kòtò tí wọ́n fi di ọ̀tá lọ́nà kọ́ má ráàyè rọ́ọ̀lù wọn nínú ìlú ànábì náà ń gbẹ́ kòtò ẹ dákun ta ni ó tún ṣẹ́kù kò sẹ́ni tí ó sẹ́kù tọ́ àmọ́ àwa ní ìsìn àfàwa ní dákú a fẹ́ lọ kórè lóko pàṣíwájú ní oko tán àfààní ẹ bá ń tẹ́ni sábẹ́ gi ẹgbẹ́ pílòsì àfàà bá múná lọ ẹ ọ̀ya ẹ̀rí pé gbogbo sulẹ̀ wà o gbogbo ẹ̀gẹ́ ìwọ́n tiẹ̀ agbọ̀n mọ́ngò nìkan lọ́n tiẹ̀ ìwọ́ àwọn kaṣú kóró rẹ̀ ní ẹ sáà máa bá ń sà bàbá ti múná lọ sẹ̀wọ̀n káwọn ọmọ náà ṣiṣẹ́ dìgbà kan ni kódà tó bá yá gan kó pé kí ni táwa wáyé wá sẹ́rù bàbá ọ̀daràn tó mú alẹ́ rù tó wọn ò ní fẹ́ kí wọ́n ka máwọn lẹ́nu o wọ́n lè máa sọ wọ́n lè máa sọ tí bàbá ń bá rọra rúra bá anakumọlá ẹgbẹ́ ṣe máa ṣe pé wọn rò pàdùn àlà wọn ṣe so ẹ rí i pé gbogbo orú àwọn nǹkan nígbà tó yẹ pé aṣíwájú náà dúró dédé ọmọlẹ́yìn ti ti fẹ́ dúró dédé nítorí wọn sọ pé kí wọn má ṣe sẹ́bí ni wọ́n ṣe gbogbo ètò ní kí wọ́n pàtì ṣé wọ́n pàtì wọn náà pàtì rẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn kan ní kóbá lọ síwájú ẹ̀sìn Islam in Islam ò sì lọ wájú. sọ́dọ̀ anabi Ibrahim alayhi salam ọlọ́mọ ẹ̀yọ́ òun. bákan náà Ibrahim aleyhi salam nígbà tó fọ́ gbogbo àwọn òòṣà àwọn bàbá rẹ̀ tó fọ́ wọn wọ́múwọ́mú wọ́n wá bí léèrè wọ́n ká má bẹ̀rẹ̀ wọ́n ṣiṣẹ́ yẹn nítìnít ìgbà tí Ibrahim wá parí iṣẹ́ tẹ̀sí mà wọ́n nígbà ṣe yọ ọsọ láyọ̀ ọgbọ́ àwọn èèyàn náà ti ń fura sí pé ọmọ yìí ọmọ yìí ọmọ ìgbà ọ̀dà bíi ká pé wọ́n gbèrè kan sáàrin tí wàá jẹ́ pé wọ́n máa ń ṣe wáàzí gbogbo gbà pé eré ti jẹ́ kí la ti fẹ́ ṣeré wọ́n nínú wa fi beautify ìlú yìí adúpẹ́ fọlọ́ pé àwọn ti gbọ́n ilẹ̀ ti mọ́ dáadáa àwọn àwọn ò lè máa bọ́gi káwọn ọmọ bọ̀ pẹ̀ àwọn lajú kọjá bẹ́ẹ̀. ọ̀dà àwa gbé sí àárín roundabout òsà tá eré tá gbé sàárín roundabout wọ́n ní kì í sòsà afẹ́fẹ́ hàn pàǹpà làwà akínkanjú ni wọ́n wọ́n wá yí akọ́tù ọ̀tẹ̀ wọ́n gbé ọfà wọ́n gbé kọ́ ní èjìká wọ́n wá fi àfọ̀sẹ́ wọ́n fi lé lọ́wọ́ báyìí wọ́n á ní afẹ́fẹ́ sàmì káwọn bàbá ńlá wa akínkanjú ni wọ́n adúpẹ́ fọlọ́n pé wọ́n gbére lọ́fàtà wà tẹ́ bá máa gbẹ ẹ mú kó ni o tẹ̀dí oyè yùn ẹ mú kó tọ̀ wọ́n sọ pé àbọ̀ àbọ̀ àbí kò sí wàhálà wọ́n wá máa ń ṣe wáàsí pé à eré yẹn ó yẹ ká gbé kó mbẹ́ kò tiẹ̀ bá mú ó pè wá ní ẹni tí ò tiẹ̀ máa ti ń ṣe nǹkankan ilẹ̀ kan máa ní lọ́jọ́ kan lábàbá kí wọ́n ti bẹ́ orí ìdáná àfọ̀sẹ́ wọn ti kéda kò rí fi ṣe àfọ̀sẹ́ ńjọ́ tí kọ́ wa gbé ma lọ́wọ́ abẹ́ rí nǹkan mẹ́ ọfà tó ń bẹ léjìká rẹ̀ kò rí ta tọ́ ń bá wọn ṣe báwọn gbogbo olúba gbogbo olúba gbẹgbẹgbẹ ẹ tálọ́tàrú eléyìí wò wọn ní lágbájá tí máa ṣe wáàzì òun ó lè jẹun o gbogbo gbà ní máa sọ ọ̀rọ̀ eré òun láì dá tọ irú rẹ̀ náà lọ ṣẹlẹ̀ sanabi Ibrahim aleyhi salam wọn kà má bi títí ń fọ wọn àmọ́ wọ́n mọ̀ pé òun náà ní máa ń pèpè pé ẹ má bọ́gi ẹ má bọ́ ọ̀pẹ ẹ má bọ́gi ẹ má bọ́ ọ̀pẹ ìpẹ́ tí kìí gbọ́rọ̀ ìpẹ́ tí kìí ríran ìpẹ́ tí kìí sọ̀rọ̀. wọn lọ mú anabi ibrahim wa a anta fa'alta hadha bi alihatina ya ibrahim tí wọn lọ fojú àwọn ọlọ́run wa rí ìmọ̀ báyìí wọ ibrahim ọlọ́run tí ó lè gbára rẹ̀ lẹ̀ abẹ́rẹ́ rí nǹkan nísìn akramakumullah ẹ rí i pé ibi tọ́lọ̀ ń dá wa dáadé yàmùyàmù kì í jẹyàn ṣùgbọ́n lè dàyàn láàmú tí yàmùyàmù bá ń kùn nítòsí etí wa kí làwọn sì ẹ̀tàbà gbà lọ́tún tí ọba gbọ́ àti gbà lọ́tún tọ́wọ́ tí wọ́n wájú àwọn tí ọba gbọ́ ẹ̀rí bá dìde ntí ọba gbà lájọ fún pẹ̀lú yàmùyàmù yìí. ọ̀yà ọmọ bá náwó kalẹ̀ ẹ̀rí pé wọ́n dànù náà ni ó kì í àwa tọ́lọ̀ ń dáadáa báyìí láwọn àlọ́ gbéra wa dúró wájú òòsà tó yẹ pé tí wọ́n bá gbóúnjẹ fún kò ní lè jẹ tí nǹkan kan bá gbóúnjẹ wájú rẹ̀ kò ní lè gbà padà bó ṣe dúró sí náà ni ó dùn tẹ́ẹ̀fì kó ìpa fún kò ní yẹ tẹ́ẹ̀fì kó àkẹ́kọ̀ọ́ lórí kò ní yẹ rí ọ̀dájú pé ẹni tí ń bọ́gi tí ń bọ́ pẹ̀ kọ́ gbádùn torí tí wọ́n bá gbádùn náà mọ̀ pé mo dáa sáyé lọ wọ́n á ní sí wọ́n lọ sí bẹ́ẹ̀ anabi ibrahim ni rárá o ọ̀gá wọn ni ọ̀gá wọn ni ẹ̀rí tí anabi ibrahim ìgbà tó náà wá ṣe tán ọ wá gbé àkẹ́kọ̀ ọ̀gá wọn lọ́rùn ó ní ọ̀gá wọn ni bóyá wọ́n jà wọ́n ṣe ọ̀gá ọ̀gá wa fojú wọn rí ìmọ̀ báwọn ẹbí àwọn náà léèrè nǹkan nu yàtọ̀kọ́ tó bá kí wọ́n máa sọ̀rọ̀ ta ló fojú yín rí ìmọ̀ báyìí. àwọn náà ti wá mọ̀ pé ibrahim mú àwọn ṣeré ni anabi ibrahim aleyhisselam wa sọ pé èmi náà ti pa àwọn arọ kan ìyẹn ni pé ńgbà mọ sọ pé àwọn ọ̀gá àwọn èrè ló fojú àwọn òsàkókòkò ló fi réèmà èmi náà máa ń tọ́lọ̀ ó ṣe fún mi lónìí nafsi nafsi ẹ dákun gbogbo eléyìí tá anabi ibrahim ṣe kò bọ́ sábẹ́ pé èèyàn parọ́ ìpàkíyèsí ẹni ni lọ sídìí ibi tọpọlọ ti di bóyá yóò jẹ́ là orí yín ò pé sẹ́mi lọ́ọ́ yẹ ká ẹbí léèrè sẹ́mi pé tó gbé akẹ́kọ̀ọ́rùn lọ́ọ́ yẹ ká ẹbí léèrè ẹ rí mi bẹ̀ àwọn kan wó wómúwómú ọ̀kan bẹ́ sí gidi nǹkan kò ṣe é sẹ́mi lọ́ọ́ yẹ ká ẹ lọ bí àwọn eléyìí tí wọ́n sì wó wómúwómú ọ yẹ ká ẹ bí àwọn náà léèrè kí ló ṣe é ẹ̀yin lẹ́ ń ràn wá lọ́wọ́ kí ló wá sẹ́yìn tòyìn pàkíyèsí wọn lọ sídìí ń tọ́ yẹ ṣe é kì anabi ibrahim náà ni ó tún ní ká lọ sọ́dọ̀ anabi musa á tún lọ sọ́dọ̀ anabi musa anabi musa náà wípé nafsi nafsi ó náà tún ní ká lọ sọ́dọ̀ anabi isa anabi isa náà tún ní nafsi nafsi anabi isa náà ni ká lọ sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa sallallahu alayhi wa sallam tá a bá dọdọ rẹ nínú ọ̀rọ̀ tá a sọ ó ní ti ṣàforíjì fún ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ètò ti síwájú àti ètò gbẹ̀yìn nínú ẹ̀ṣẹ̀ rẹ ṣé bọ́lọ̀ ti ṣàforíjì rẹ̀ fún ọ ṣe ibi tí mo lọ nínú tá a fi bá nàbí sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé péyìn ẹsẹ̀ lọ gbàgbé ẹ̀ àwọn ànábì ọlọ́ǹkan nínú ìgbàgbọ́ àwọn ahli sunnati jamaa onípàwọn ànábì ọlọ́ǹkan ọlọ́ǹ ti sọ wọn ọ̀là màsùmùn ni wọ́n minal kabai wọ́n kì í ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run sọ wọn bẹ́ẹ̀ ó ṣeéṣe kí wọ́n ṣẹ̀ṣẹ̀ kékeré ìdí nì tó fi jẹ́ ike ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar. alùsùn náà wá sọ ife ìyàtọ̀ tiwa àti tàwọn ànábì ọlọ́nkúnmá níbi ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n máa dán máa dáhùn ó ní pé táwọn bá ti ṣẹ̀ta ẹ̀ṣẹ̀ ọlọ́run ó tún ta wọn jì yóò fi hàn kó ti sẹ́ ó tọrọ àforíjì kọ́mọ́ pẹ̀ ànábì ó tètè tọrọ àforíjì àwa ń kọ́ ṣé bá ń kójọ ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gan pọ̀ kọ́mẹ́sẹ̀ ti sọ kéékèèké ẹgbọ́n tó lọ sọ ni òní abasa wa tawalla an ja'ahul a'ma وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى sanabi ni sọ̀rọ̀ nbẹ abọlọ ni bá wa sọ̀rọ̀ ọlọni ọfajuro ó tún takìtì papọ̀ ọfajuro sáfọjú sáfọjú òkúkú ma bẹ́ẹ̀ díjú bẹ́ẹ̀ díjú bẹ́ẹ̀ díjú magbárí bẹ́ẹ̀ díjú magbárí afọjú òríran àmọ́ lọ́ntọ́ dá gbogbo àtàfọ́jú ọlọ́ni tó a sì rí pé anabi fajuro fífajúro tánàbí fajúro níwájú ẹni tó wá dọ̀ rẹ̀ tó fẹ́ tó fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àkú pé ànábì ti sẹ́lọ̀ ìdínú tọ́lọ̀ fi ń bá ànábì wò ọ̀sẹ̀ kí ni wọ́n ń bọ̀ wí sí ọlọ́run nígbà takọ́jú wa bá ọ̀fajúro kàkà kọ́kọ́jú sí ó tún pàpà kọ́ sí talẹ́ni tí fún ọ bóyá fọ́jú ìyọ́ gbọ́rọ̀ ọlọ́run yóò sì ràn án lọ́wọ́ láti fọ́ra rẹ̀ mákòtì mùsùlùmí gidi àmọ́ àwọn olówó lọ ń kọjú sí àwọn olówó lọ ń rẹ́rìn músẹ́ pàdé torí pé rò yí pé táwọn ẹni gíga nínú àwùjọ tí wọ́n bá fi lè lọ gba Islam gbogbo ọmọ lẹ́yìn wọn náà gba Islam torí gbà táwọn náà wàá bá nàbì sallallahu alaihi wasallam sọǹfẹ ká ti mùsùlùmí lé àwọn mẹ̀kúnnù yìí kò lọ́dọ̀ rẹ̀ àní máa jókòó pẹ̀lú àwọn àyọ anas ànábì wàá rò pé tí òun bá ṣe bẹ́ẹ̀ tó ń kọjú sáwọn abẹnugan láwùjọ gbogbo àwọn mẹ̀kúnnù tí ń bẹ lábẹ́ kálukú náà yọ gbàgbọ́ nítorí òwe lárúbá tó sọ pé ànásù àlàdí ni mòlòkè ẹ̀sìn táwọn ọba bá ń ṣe ni mẹ̀kúnnù wọn máa ṣe tó ọlọ́run á ní kò rí bẹ́ẹ̀ ẹnìkan ni tó bá wá bọ́ tó ló ń fẹ́ gbọ́n Islam kọjú sí pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà tọ́ tọ́ba wa jẹ́ pé kò lè ṣeéṣe ká rí àwa lẹ́ni tí kìí sẹ́lọ̀ rárá a jẹ́ pé bò láti wá lè páyọ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ eléyìí ó ti kọ́kọ́ wó ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ká máa rántí rẹ̀ ká má gbàgbé rẹ̀ àkọlé ṣeéṣe èèyàn gbàgbé ńgbà kan ṣètọ́ ni ó mú yàn gbàgbé nígbà kan ṣùgbọ́n tí a bá ti rántí kéèyàn tètè padà sọ́dọ̀ lọ. nítorí pé ṣètọ́ni máa mú yàn gbàgbé wa imma yunsiyannaka ash-shaytan fala taq'ud ba'da adh-dhikra ma'a al-qawmi adh-dhalimin. ó ṣeéṣe kí ṣètọ́ni ó mú ọ gbàgbé ó ṣeéṣe kí ṣètọ́ni ó mú ọ gbàgbé. irú ló ti jẹ́ pé ẹ ti hal lẹ́ bá ń gbàgbé kí ló dé tẹ́ gbàgbé èèyàn sọ pé tọ ṣetọ́ni náà ni mú mi gbàgbé torí ẹ ẹ rí i pé àwọn àsìkò kan èèyàn sẹlọ láì màá má ṣe lábala pé ṣetọ́n olómúyàn gbàgbé ọlọ́run lásìkò kò tí kẹrin rántí ọlọ́run dípò pẹ́ payà rẹ̀ a pé ńgbà tí baba ńlá wa ti gbàgbé tó fi sẹ́lọ̀ àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ rẹ̀ ńkọ́ dandan ó ti di súnà báwa náà máa gbàgbé a sì máa rántí a máa gbàgbé a máa rántí. torí ẹ ẹlẹ́kẹta náà sọ pé ká dúpẹ́ fọlọ̀ ká máa dúpẹ́ fún ká máa ṣàìmóore sí èèyàn mélòó ni dúpẹ́ fọlọ̀ báyìí náà ṣe bí ọlọ́run ṣe nǹkan púpọ̀ fún wa tá à bá wa wá nǹkan míì tọ́lọ̀ ò ní kọ́wọ́ owó tó ṣebí gbogbo ń tó ṣe fún wa là máa gbàgbé ẹjẹ àmà dúpẹ́ fọlọ́n pé ká dúpẹ́ fún báwo kí ló ṣe fún wa. ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa sọ ọ́nà ọ̀pọ̀lẹ́lọ́n min ibadiya shakur ìyẹn tó kéré pọ̀ nínú ẹrú ọlọ́run ló máa dúpẹ́ fọlọ́n. eléyìí túmọ̀ sí pé tó bá jẹ́ pé akọ̀tù kọ́ọ̀tì yìí ìtumọ̀ rẹ̀ nu a jẹ́ pé taklifun bima la yuta bí ìgbà tó lọ ń pa wá láṣẹ pẹ̀lú ń tà lágbára rẹ̀ ni eléyìí sì takò alukur'ani torí pé alukur'ani sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọba ọ̀la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn àyàfi tẹ́mi ò lè gbé ajẹ́ pé kìí ṣe ìtumọ̀ ittaqullaha haqqa tuqatihi nù ìgbà tí apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir táwọn gbọ́ yé pé ọ̀rọ̀ tí Ibn Mas'ud fi túmọ̀ haqqa tuqatihi yẹn ó ní túmọ̀ akọ̀tùkọ́tì yìí wọ́n ní tọ̀ á lè ṣe ajẹ́páyà yìí sọ́sẹ́kù àbí ọ̀sẹ́kù torí wọ́n sọ wípé ńgbà tí ọlọ́run bá kọ́ sọ àyà yìí kalẹ̀ tọ́lọ́ sọ pé ayọ̀ alladhina amanu taqullaha haqqa tuqatih wọ́n ní àwọn sàhábà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe qiyamul layl débi wípé gbogbo ẹsẹ̀ wọn wú gbogbo ara wọn orí òun náà di tó wú látàrí ọ̀pọ̀lọpọ̀ dúró ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ so lẹ́yìn rẹ̀ ni wọ́n ń pariwo pé wà nàbí a lè ṣe kọ́rọ́rùn agbára wò lè ka wọ́n á ní lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n bá wa sọ àyà kalẹ̀ ìpè fattaqullaha mastata'tum ẹ máa payọ̀ lọ lódiwọ̀n bẹ́ẹ̀ ṣe ní kápá wọ́n ní eléyìí ó túmọ̀ sí wípé àyà ya ayyuha alladhina amanu ittaqullaha haqqa tuqatihi mansukha wípé àyà yẹn wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ èwo ló wá parẹ́ fattaqullaha mastata'tum ẹ máa páyọ Ọlọ́run ló di wọn abẹ́ ẹsẹ̀ níkàpá ṣùgbọ́n tó bá jẹ́ mansukha ìsìn bẹ́ẹ̀ nù alukurani dì sí. àti pé ìdájọ́ rẹ̀ ni wọ́n parẹ́ wọ́n pa kíkè rẹ̀ rẹ́. àpèjúwe irú rẹ̀ sì tún wà nù alukurani. ìjọjẹ́ pa ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ àmọ́ tí kíkè rẹ̀ sẹ́kù. walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja. وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج gbogbo àwọn tó bá kú nínú yín tó sì wáá fa àwọn ìyàwó sílẹ̀ sáyé àwọn ìyàwó yẹn ó jókòó ka ilé ọkọ wọn lẹ́ni tí ń sopó ọdún kan láì jáde àyà yìí ó sì ń bẹnu al ní Suratul Baqarah ó ṣẹ́kù ní kíké ṣùgbọ́n náà ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ lófin pẹ̀lú àyà mi ìlànà Suratul Baqara níbi tọ́lọ́ ti sọ pé walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra gbogbo àwọn tó bá kúnnú yín náà sì fìyàwó sáyé lọ àwọn ìyàwó wọn yìí wọ́n jókòó sopó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin àti tán mẹ́wàá ti pọdún kan rẹ ṣùgbọ́n àyà tó sọ nípa ọdún kan sì ṣẹ́kù ní kíké ìyẹn ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ tó sọ yìí pé yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi ní pàápàá pípáyà ẹ máa tẹ̀ láṣẹ ẹ gbọ́dọ̀ ṣẹ̀ ẹ máa rántí rẹ̀ ẹ gbọ́dọ̀ gbàgbé rẹ̀ ẹ máa dúpẹ́ fún ẹ gbọ́dọ̀ ṣàìmórí rárá àwọn tó ń sọ pé ó ti pa wọ́n ti parẹ́ pẹ̀lú fattaqullaha mastata'tum. apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ pé rárá àyà yìí ó sì sẹ́kù dígbí àti kíké àti dájọ́ rẹ̀ wọ́n parẹ́ rárá lọ́nà wo wọ́n nítorí pé òfin tó de bá a ṣe máa gbọ́ àwọn àyà Al-Qur'ani yìí pàápàá jùlọ nígbà tó bá lọ jọ bí ẹni pé àyà kan takò mí òun náà ní pé a kọ́kọ́ gbìyànjú láti lo àyà méjèèjì papọ̀ tí a bá rọ́nà kan tá a lè gbà láti lo méjèèjì papọ̀ tí n tó fẹ́ jọ bí àtakò yóò fi kú òun gangan la gbọ́dọ̀ sí nítorí pé àti sọ yìí pé àyà kan pàkan rẹ kọrọrùn o pàápàá jùlọ tá a bá ma déètì ká mọ̀ pé ètò wọn tá a fẹ́ sọ pé wọ́n parẹ́ ọlọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ èyí tó parẹ́ lọ́sọ̀kalẹ̀ káyìn ó sì jẹ́ pé gbogbo yẹn tí la gbà láti lo méjèèjì ṣùgbọ́n gbogbo yẹn tí wọ́n forí sápá ìgbà náà látò sọ yìí pé ọ̀kan pàkan rẹ ètò túmọ̀ sí pé an-nasikh wal-mansukh ó wà ọ̀rọ̀ pé kò síhun bóyá ọ̀mọ́gíw ló fi sọ pé kò sí nítorí pé ntọ́lọ́n bá sọ pọ́ wà tálẹ́ni náà tó lè sọ pé kò sí. ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha. ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú alukur'an ó sì ń bẹ kódà òun ni fundamental knowledge nínú ilmi usul al-fiqh tọmọ ma mà tíyẹn bá fẹ́ máa yọ àwọn òfin nínú alukurani àti sunna torí kọ́ mọ́ lọ jẹ́ páyà tọ́lọ̀ ti parẹ́ ló ti máa mọ́fin nígbà tí èyí tó parẹ́ sì ń bẹ èyí tó parẹ́ ló yẹ kó lò èyí tí wọ́n ti parẹ́ kó yẹ kó lò ìwọ wá ń lo èyí tí wọ́n ti parẹ́ nítorí pé ọ̀ma ìmà nasikh wal mansukh ẹ wá wo nasikh àti mansukh. bó sì máa ń wà nù alukurani ló tún wà nù sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. gẹ́gẹ́ bí a kò anabi sallallahu alayhi wa sallam ni kuntu nahaytukum an ziyarati qubur ala fazuruha fa innaha tudakkirukum al-akhirah. anabi sallallahu alayhi wa sallam mo ti kọ̀ fún yín láti máa bẹ àwọn orítẹ́wò àwọn sàárẹ̀wò ìyẹn ni kéwìn bẹ̀rẹ̀ sí Islam anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa bẹ àwọn orítẹ́wò àwọn sàárẹ̀wò àmọ́ ní ìsìn ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀wò torí bíbẹ̀wò yóò máa ran yín létí gbèǹde yóò máa ran yín létí wípé gbèǹde ń bẹ sẹ́mi pé nu àdéhìí nǹkan méjì ti wà mẹ́ àti ntí wọ́n parẹ́ àti ntọ́ parẹ́ mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ láti máa bẹ àwọn asàárè wò tẹmọkẹńtà ti parẹ́ mu ní báyìí ẹ máa bẹ̀ wò sọ wá fẹ́ sọ pé kò sí kò sí sí àwọn òfin wà tọ́lọ̀ ti parẹ́ àwọn òfin wà tọ́lọ̀ fi parẹ́ torí ẹ̀ lẹ́nìkan wọnú mọ́ṣáláṣí ní ìlú kófà mọ́sálásí Ali ibn Abi Talib radiyallahu anhu ọwọ́ ajẹ́ Qassas Qassas ìyẹn ni pé Qassas àwọn afi àwọn afi ìtàn fẹ́ẹ́ fi máa ṣàlàyé ẹ̀sìn gẹ́gẹ́ bí wọn náà ṣe pọ̀ láyé wa lónìí àjọ máa rọ àròsọ àwọn tí wọ́n kọ́ àwọn dẹ́rìn-ín pòṣónú àwọn tíátá alfaas yọ sọ pé wọn mọ kọtọọtọ kọtọọtọ wọn mọ wọn sọ wọn sàpàyìn lẹ́rìn wọn mọ aṣọ àwọn àtàrọ wọn mọ ọsẹ àwọn àtàmátàmà tọba ti sọ débi kan náà sọ Allahu Akbar tó gbogbo orú àwọn eléyìí wọn máa ń pè wọn ní kọsọọsọọn arákùnrin yẹn wá wọ mọ́ṣáláṣí wọn bá bẹ̀rẹ̀ sí ní pìtàn ọ̀sọ̀ débi kan olùtọ́ba ọwọ́ afẹ́ máa lọ. Ali ibn Abi Talib radiyallahu anhu ọwọ́ abilérì. ó ní sọ̀mà nasikh an-nasikh wal mansukh. tó onímọ̀ nípa àwọn òfin tọ́lọ̀ ti parí àtàwọn òfin tó fi parí. ó ní ìǹgbọ́rí ìmọ̀. Ali ibn Abi Talib wá sọ fún mi látòní lọ mọ́tò tẹ́nì kankan sọ̀rọ̀ lọ́ọ̀ma ṣáájú kó tó ma an-nasikh wal-mansukh. ibi tẹ́ ti rí pé iṣẹ́ ńlá ń bẹ wájú wa nù. ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ lónìí tí ẹ̀ bá tura lọ́lé kí ó tura ma kí ó díẹ̀ òun náà kàn dágba wáàzì ní ọba máa parọ́ mọ́lọ̀ ní ọba máa parọ́ mọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntí ọjọ́ ra yọkàn máa sàtàmátàmá pàtàkì jùlọ Ramadan ló ń bọ̀ yìí ẹnì pé gbogbo kálukú gbogbo kó wa náà ni ó dá àbá tafsir abẹ́ẹ̀kọ́ wọn bá máa sọ kò tafsir wo lẹ́yìn lọ àti ah, sàlẹ̀ odò ni ewu lẹ́yìn tó lọ sókè odò ni ah, táwọn ṣe tafsir fún yín bẹ́ẹ̀ ọmọ tó jáde ní sanawi abẹ́ẹ̀rí nǹkan Islam wa dàbí eré àwọn èèyàn tí ó mọ̀ ń pa rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́n pa rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ramakumullah torí délé yìí àwọn olùkọ́ pé àyà yàn nítorí pé àyà tó sọ pé fattaqullaha mustapha ẹ páyọ Ọlọ́run ma kọtako àyà. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أني قتاكم kí wàá ní ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ẹ páyọ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ lódiwọ̀n bí kápá yín bá ti ṣètò. wal jam'u àwòlá máa amkana aljama ká lo àyà méjì ká lo méjèèjì papọ̀ òun ló yẹ ní ìgbà tí ìrọ̀rùn àti sebẹ̀ bá wà wọn takora wọn. torí ẹ ẹnì kan àwọn sọ pé ọlọ́run sọ pé ayọ̀ alladhina amanu ittaqullaha haqqa tuqatih ó sì tún sọ pé fattaqullaha mastata'tum àwa ń wò pé méjèèjì takora wọn takora wọn nítorí pé ńgbà tọ́lọ̀ ní kọ́ páyé òun ní pàápàá kú páyé òun tẹ́lẹ̀ náà kọ́ pọ́ láti pé kò ṣe tágbára rẹ̀ ọ̀ka páyé ọlọ́run ní pàápàá kú páyà rẹ̀ lódì wọn gbàgbára rẹ̀ bá ti mọ̀. so ìtumọ̀ rẹ̀ nu eléyìí tó túmọ̀ sí pé àyà méjèèjì wọn ò takora wọn. ní báyìí a ti mọ̀ yí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká páyé ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ló di wọn abágbára wa bá ṣe ma ibi téèyàn ti sẹ́lọ̀ o náà ni kọjá pé o tí ì páyọ̀ ọlọ́run tó bí agbára rẹ̀ ti ma ńṣe lọ páyà rẹ̀ ní tó kéré sí gbàgbára rẹ̀ ṣe ma a gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ní ìbámu pẹ̀lú bí agbára wa ti ma ṣùgbọ́n báyà rẹ̀ ju bágbára rẹ̀ ti ṣe máa lọ la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọba kìí la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn àyàfi tẹ̀mí bá lè wò. eléyìí ọjọ́ ti yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́ni ẹ̀ sì gbọ́dọ̀ kú ẹ̀ sì gbọ́dọ̀ kú àyàfi ní ipò pẹ́yìn jẹ́ mùsùlùmí ẹ̀ sì gbọ́dọ̀ kú àyàfi ní ipò pẹ́yìn jẹ́ mùsùlùmí. àkọ́kọ́ ìgbà tọ́lọ̀ ẹlẹ́dàá wa sọ yìí pé ẹ̀ gbọ́dọ̀ kú àyàfi ní ipò pé ẹ jẹ́ mùsùlùmí níṣẹ́ lọ́lọ́wọ́n bá ń pàkíyèsí wa nínú àyà yìí lọ síbi kíkà mójútó islam wa a gbọ́dọ̀ fi ṣeré a gbọ́dọ̀ fi falẹ̀ ní ìgbà tá a lálàáfíà tá à ń bẹ ń dáadáa a gbọ́dọ̀ fẹsí wa ṣeré a gbọ́dọ̀ fi ráre ní ìgbà tá à ń bẹ lálàáfíà làákàyè wa ń ṣiṣẹ́ nǹkan kan ò ṣe wá lọ́pọlọ oríkèé wa gbádùn kí là wá ní sílọ̀n sí kí là ní mójútó ẹ̀sìn Islam wa sí. a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn Islam wa nítorí kálíbà kú lórí Islam a gbọ́dọ̀ mójútó Islam wa nítorí kálíbà kú lórí Islam a máa ṣẹ̀ṣẹ̀ títí dọjọ́ kú wa àní fi islam wa àní fi hapara àní fi gbà pààrọ̀ wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin àmà sìn Ọlọ́run títí tí kò fi dé eléyìí ló túmọ̀ láti kú àyàfi ní ipò pa jẹ́ mùsùlùmí nítorí wáò. Wow tó wà níbi wa antum wala tamutunna illa wa antum muslimun wáwù yẹn xaaliya eléyìí tó túmọ̀ sí pé wa antum muslimun jumlatun xaaliya ẹ ò sì gbọ́dọ̀ kú àyàfi ní ipò wípé ẹ̀yin jẹ́ mùsùlùmí. tọ́ illa wa antum muslimun yẹn ni pé ẹ gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní ipò pé ẹ jẹ́ mùsùlùmí ní kọ̀kọ̀ àti ní gbangba yín ní kọ̀kọ̀ àti ní gbangba yín kìí ṣe islam ojú ayé lásán eléyìí tí ò dénú yín kìí ṣe islam dákàrí kó ń ṣe sọláàtì lásán ramadan adé ó ń ṣe siyam kìí ṣe islam lọ ṣe hajj lásán ṣùgbọ́n islam eléyìí tó ṣe é pé ó kárí al-iman àti al-islam. al iman àti al islam nítorí pé nínú òfin ṣẹ̀ríya tó bá ti dárúkọ islam lásán tó hàn dárúkọ imani ó ti kárí imani àti alislam imani níṣe pẹ̀lú ìgbàgbọ́ eléyìí tó pamọ́ alislam ó níṣe pẹ̀lú sẹ́gbàgbọ́ eléyìí tó hàn torí ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ ò sì gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní ipò pé ẹ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ múmin ẹ jẹ́ mùsùlùmí ẹni tó gbọ́ lọ́ngbọ́ àtàwọn màláìka rẹ̀ àti àwọn tírà rẹ̀ àti àwọn aránṣẹ́ rẹ̀ àti ọjọ́ kan àti àkọsílẹ̀ kádàrà dáadáa àti àkúrú rẹ̀ lópin ìgbà tí ẹ bá ti gbà láti kú àfi nípò pé ẹ ní mánì tẹ́ẹ̀sì gbà láti kú àfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí ẹni tó gbà pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tó sì tún gbàgbọ́ pé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́ni tẹ̀sí jẹ́ni tí ń gbé sọ láti dúró ẹjẹ́ ni tí ń yọ zakat ẹjẹ́ ni tí ń ṣe suyam ẹjẹ́ ni tí ń ṣe hajj tẹ̀ ti jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ ti mú ojú ọ̀nà àti rí rere gbà lọ́dọ̀ lọ ẹ ti mú ojú ọ̀nà rẹ̀ panu. a rí i pé àwọn anábì ọlọ́ǹgan lẹ́yìn tọ́lọ̀ ti fi hàn wá nínú ọ̀pọ̀lọpọ̀ àyà wípé mùsùlùmí làwọn náà mùsùlùmí làwọn náà anábì kan ò sí tí ń sẹ́sìn mí sí alìsílám gbogbo wọn mùsùlùmí ni wọn ìpìlẹ̀ ẹ̀sìn tí wa ọ̀kan náà nípa ntọ́jẹ̀má at-tawhid bó tilẹ̀ jẹ́ pé ojú ọ̀nà tí oníkálukú tọ́lọ̀nfin ni kí wọ́n máa ṣẹ̀sìn ó lè yàtọ̀ síra wọn bó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ nǹkan kan náà ni mójú ọ̀nà tí kálukú fi ń ṣẹ̀sìn lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n mùsùlùmí ni gbogbo wọn. rẹ̀ náà lẹ́sẹ̀ rí wípé anabiwa Ibrahim aleyhi salam mùsùlùmí ni. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين قال أسلمت لرب العالمين nígbà tó lu ẹlẹ́dàá tó sọ fún Ibrahim aleyhisselam wípé tí مسلمين ó ní mo máa fún olúwa gbogbo àgbáńlá yìí wọ́n sọ bí ha ibrahim banihi wa yaqub salam àti yaqub alayhi salam wọ́n bá wọn lẹ́yìn lórí ya níyà ìgbé ẹ̀yin ọmọ mi inna Allah astafa lakum ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ sí kan fún yín o fa la illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ gbà láti kú ẹ̀yà àfinípò pẹ̀yìn jẹ́ mùsùlùmí. báyìí la nabi ibrahim alayhisalaam àti àtàlẹ́ ní kálukú wọn bá àwọn àsọtẹ́lẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí. àsọtẹ́lẹ̀ ńlá lélẹ́yìí eléyìí tó ẹ̀ka wọn náà ká gbìyànjú láti mójútó ẹ̀yẹ káwọn náà ká gbìyànjú láti mójútó kó sì bẹnu tá a fi bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹ̀yin ọmọ mi Islam lẹ̀sìn eléyìí tí wọn bọ tẹ́wọ́ gbà Ọlọ́run tó gba ẹ̀sìn míì lọ́dọ̀ ẹnikẹ́ni tó dàtọ̀ sí Islam ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí torí pé inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ni islam nínú àyà mi wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam ọlọ́run ní gbà lọ́dọ̀ àti pé pápá gan yóò máa bẹ nínú àwọn ẹni tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmù ọlọ́run kọ́ máa ṣàwà lẹ́ni tó ṣòfò. báyìí mùsùlùmí náà là nàbì Musa alayhi salam ẹ̀rí pé Fir'auna náà. nígbà tó rí ibú orí ibú tó dájú tó dé sí Fìràwùnà ẹ̀rí kó náà sọ pé ashhadu àbí amantu àbí ashhadu an la ilaha illa alladhi ashhadu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin Fìràwùnà ńgbà tí ìparun débó lórí ibú. wọn á ní èmi náà gbàgbọ́ pé kò sọ́ba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún ẹ̀yà àfẹ̀yí táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ èmi náà ti dọ̀kan náà mùsùlùmí báyìí ṣégbà ìwà làárọ̀ kí ló dé tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà la Nabi Isa alayhi salam mùsùlùmí lò náà mùsùlùmí lò náà falamma ahassa Isa minhumul kufr قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون eléyìí túmọ̀ sí pé alìsílám lẹ̀sìn o kí ló dé tó fi jẹ́ pé dìsìn wo ti gba islam gbàtí èsì pé ara rẹ̀ raná gbàtí èsì pé agbára rẹ̀ ká wọ́n á sọ pé njọba dàkọ́dà ọ̀dájú ah, para rẹ̀ ọ̀ràn torí kẹ́ńdù kẹ́ńdù bó ṣe kéré tó ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ tó lè jókòó lè láti jókòó lọ́nà tí náà rè òní wàá rọ agbédì rẹ̀ sí tó bá ti lè jókòó sẹ́jú mẹ́wàá bá ń tó ké ọgbẹ́bùn ten million gbogbo mínítì kọ̀ọ̀kan one million kọ́mẹ́sẹ̀ ti sọ iná gáàsì àbí náà kólà táwọn ẹ̀yà ti ń sẹ́wà táwọn ń lò wọn á ní kó wá jókòó mẹ bọ́mọ nàìjíríà ṣe kúndùn owó tó bí wá jókòó lórí iná kù ẹ sì mọ̀ pé náà lé ayé yìí eré pátápátá gbà ní lẹ́gbẹ̀ẹ́ náà kìyàmù one over seventy one over seventy lágbára wọ̀ ká báwa ni seventy over seventy ọlọ́dà kò má ṣe wa lọ́ màá náà torí ẹ̀ wọ́n pè ọ́ pé kò ṣe Islam ó ní no no no no no àwọn mùsùlùmí yẹn àwọn mùsùlùmí lẹ̀ àwọn ní mistake kò sí tó ṣe islam gba islam ìwọ jẹ good sample fẹlómi àmọkọ máa tán ara rẹ dànù ọkàn wọ náà ni oní ẹ eh, àmà mabasi máa ṣe lọ́jọ́ yẹn mẹ́wàá rẹ ò tó bẹ ntọ́ba ti kú lórí nǹkan mi ti ṣe islam ó sì ra rẹ dànù gbàtọ́ náà wọ́n sọ pé wala tamutunna illa wa antum muslimun àkíyèsí ńlá lọ́lọ́wọ́ bá ń pè wá ẹ̀yin ní ìsinyìí ẹ̀yin náà rí inú gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ islam rẹ̀ nu lásán kìí ṣe islam òdodo islam àdádálẹ̀ kìí ṣe islam tó ń bẹ lórí sunna nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹlòmíì islam rẹ̀ islam kúfùrù ni nítorí pé ń sawó ó ń sọ sàá ń sagbegba ń fọnù ń janu kó máa ń tọpamọ àwọn babaláwo wọn ti wọn ti wọn ti rọrí wọnú islam mọ wa lọ́wọ́ wọn pera àwọn mùsùlùmí àwọn náà tún gbé láwọn àní sórí tó sì jẹ́ pé ọ̀sẹ̀ bọ ni wọn. a'udhu billahi minash shaitani rajim nítorí pé ọlọ́run ọba ọ̀fẹ́ ká ṣègbè ọlọ́run ọ̀fẹ́ ká sórí ibú náà lọ́lọ́run fi ń pàkíyèsí wa ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ta ni mùsùlùmí ìbéèrè lánàá nítorí pé ara wọn kan lónìí islam wọn dá lórí ká máa bú àwọn sàhábà bọba ṣe mọ sàábé bú sí bẹ́ẹ̀ lọ gbókùn sí lọ́dọ̀ àwọn tó jẹ́ ambassador islam. islam sọ pé tírù wọn la fi mọ alukurani ọ̀dọ̀ wọn la ti máa ti ń jẹ súnà kódà àwọn gan la mọ anabi gbọ́dọ̀ wọn ẹsìn máa ké tí a bá ti ní ambassadọ ń parọ́ mẹsẹgì tó mú wa nà ń kọ yọ jẹrọ ìdí nu táwọn fi sọ pé alukurani gan one over three ni èyí táwa ń gbé káwọn lẹ́gbẹ̀ẹ́ tọwà lọ́dọ̀ àwọn ẹ wá fi hàn wá ẹ ń ṣe àbúrúkú. wọ́n ní ẹ padà rí nígbà wo nígbà tí lè má mú táwọn retí bá yọjú ẹni tí ò ní yọjú láéláé wọn làwọn sọhábà gbogbo wọn kèfèrí ni wọn wọn ti ṣe kèfèrí lẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam àfihàn márùn ẹ wá kà wọn wọn kà wọn o wọn bá tún gbàgbé àwọn ọ̀gá tí wọn láwọn ń wọn gbàgbé ali wọn gbàgbé alhassan wọn gbàgbé alhussein wọ́n gbàgbé ìyá wọn Fatima abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ àwọn ẹni tẹ́ ẹlẹ́ǹgbèjà nufa ẹ̀tún gbàgbé wọn nu nínú èèyàn márùn tó kù bẹ́ẹ̀ ni tíyẹn bá ti jó ń wọn èríran ẹ mọ̀ pé àwọn kan náà tún wà lónìí lórúkọ pé àwọn ń Islam yìí àwọn ń yọ gbogbo èèyàn kúrò nínú Islam so that kò ní sẹ́kọ̀ẹ́ nìkan kan nínú àlùjànnà àfàwọn nìkan tẹ̀bá wa kà wọ́n ẹ̀rí pé ta oró ni wọ́n sí àlìjẹ́nà tí ìbú rẹ̀ tó jẹ́ ìbú sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ṣe náà wọ́n wá pẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún sí ẹ̀rọ kó ti dìyà nu ó ti dìyà tó irú àwọn wọ̀nyẹn náà gbogbo nǹkan gbogbo nǹkan yọ́sà ló ti di kèfèrí náà ni sẹ́rù islam tọ́lọ̀ ní kẹ́ kú lórí rẹ nu ṣé islam àmọ́ abúṣọ abé lọ́lọ́ ní kẹ́ kú lórí ẹ̀ àbí islam tọ́ ma pé gbogbo aráyé ń kèfèrí lọ́lọ́ ní ká kú sórí ẹ̀ ṣé islam à ń sóòsà à ń sóòsà lọ́lọ́ ní kẹ́ kú lórí ẹ̀ bàbá ti ń lé aláǹgbá kádùúgbò gbogbo adarí kọ́ lọ́ dáràn ṣé islam náà nìyẹn ṣé irú ẹ̀ lọ́lọ́run ní kẹ́ kú lórí ẹ̀ bàbá ti ń sin àwọn èèyàn gbẹ́rẹ́ ń pàkọ́ ó tún ń sin wọn gbẹ́rẹ́ lójú ara ọ̀daràn islam tọ́lọ̀ ní kẹ́ kú sórí ẹ̀ nìyẹn ṣé islam gbájú ẹ̀ lọ́lọ́run ní kẹ́ lórí ẹ̀ tẹ́pẹ́ lómi nísìn ọmọ bó sì lè dúpọ̀ àwọn èèyàn tó gbowó lọ́dọ̀ wọn afẹ́ kọ́mọ́síláṣí ni ọmọ ìyá kan fẹ́ràn lọ́wọ́ ó wà lọ́sibítù ó nídìí ràn lọ́wọ́ iye báyìí láti rí ó tún kú iye báyìí gbogbo ẹ̀ lórí rọ́ sẹ́rù islam tọ́lọ́ ní ká kú sórí ẹ̀ ṣé islam àgbọ́ àní tẹ̀lé ṣé lọ́lọ́ ní ká kú sórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà kúkú ń gbọ́rọ̀ ọlọ́ àmọ́ tí wọ́n bá gbọ́ wọ́n fi tipa làbá rẹ̀ níbi àwọn Yahudi wa asayna àgbọ́ àní kò fẹ́ẹ̀ sí nǹkan tuntun tí wọ́n sọ fáwọn èèyàn má lónìí gbogbo ẹ̀ náà wọ́n ti gbọ́ àmọ́ àwọn ètẹ̀lé torí bí tá ti sọ náà lọ́ ma oníkálukú ọmọ afetí kpalaba rẹ ni bí àpèjúwe nísìn anabi sallallahu alaihi wasallam ni ẹ fi irun gbanyin lẹ ẹnì kan sọ pé ṣètò orí irun gbanyin yóò wọ náà èmi ọ̀fà o sẹ́rù islam tọ́lọ̀ ní ká kú lórí ẹ̀mí ọwọ́ akútan wá pè wọ́n lọ́n ó pẹ́ kí n tó mà ní because gbàtà dé sáré tán làwọn mọ̀lẹ́kà yẹn wá ń sàlàyé kó tọ́ ní táwọn àwọn ustaz ustaz yẹn tí wọ́n máa sọ láyé ọlọ́run wá fi hàn ẹ ṣe ọ́ padà lọ ṣàtúnṣe. ẹ rí i pé nísìn wọ́n sọ fún yín lójoojúmọ́ pánàbí sallallahu alaihi wasallam ó ní tí sòkòtò rẹ̀ tó bá tayọ kókósẹ̀ rẹ̀ inú náà ló ti gbẹ̀san rẹ̀ ẹnìkan ọ ọ ọ ọ torí ṣòkòtò lásán ọ ah, ọ ah, ah. <laughs> ìyẹn ni pé táwọn kan bẹ gelema gelema gelema ẹ wọn á pé torí ṣòkòtò lásán ló sì wọná ẹ rí i pé ṣé irú islam yẹn ló fi ló kù lórí ẹ ẹ islam bá ṣe báwọn bàbá wa ni a sì lè jẹ́ kó máa gbà lóde kan kó a sọ fún wa pé n tàǹsì ọ̀dà a kàn lábùkù ni ṣé ńlọ́lọ́ ní kú lórí ẹ àwọn bàbá yín wò àwọn ànábì làwọn bàbá yín wò. ẹ̀yin ẹsẹ̀ gbà pé àwọn baba wo lodo ni wọ́n kí ló burú bẹ́ẹ̀ kí ni yà yín lẹ́nu bẹ́ẹ̀ olódò làwọn wa nítorí wọ́n ni islam wo náà gbọ́ ẹ rí bá ń ṣe ṣe ẹ rí tá a bá lọdọ wọn ni ṣebí náà ló ní kẹ́ máa da yorùbá wo ni ò ní gbẹ́rẹ́ lára ìbáwọn baba yín náà ni tàbí ni hàn yorùbá ò ní rí nǹkan mọ́lẹ̀kùn tó kọ́lé tó bá àwọn bàbá yín ọ̀daràn náà ni tó bá jẹ́ àwọn bàbá àwọn bàbá wa máa fi bàbá arọ́sì kẹ́wọ́ ẹ àwọn bàbá táwọn bàbá kojú ti lágbára jù hmm, wọn pélékún jà wọn polówó jà làwọn bàbá fi làwọn náà fi jẹ àbí òye làwọn náà fi wọn wà fi tàbátì àdá wọn fi kún ọ̀daràn lásán sẹ́rù islam tọ́lọ́ sọ pé ká kú lórí ẹ̀ a'udhu billahi minash shaitani rajim islam ká máa kama ká kama sàtakò ká máa sàtakò ṣe lọ́lọ́ ní kẹ́ kú lórí ẹ̀ kódà kó ṣe kóòtọ́ ní sọ ọ̀sàfẹ́ takò náà ni torí kórì rẹ ti dàrú ọ̀gbádùn ṣerú ẹ̀ náà lọ́lọ́ ní ká kú lórí ẹ̀ àbí islam kárí mi àwọn là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe náà lọ́lọ́ ní ká kú lórí ẹ̀ ẹ jẹ́ ká kíyè sára ṣe rí ọlọ́run máa ń gbà yẹn láàyè àmọ́ kìí ṣe gbogbo yẹn ló máa ń máa lò torí àyè tọ́lọ̀ ń gbà nípa àti ìkúdò ni so ntẹ̀yàn ń gbọ́ téèyàn bá lò ìyẹn máa ń padà dúpẹ́ fọlọ̀ téèyàn bá ti lò ìyẹn máa ń kábàámà ẹ wá wo àbámà ẹ̀yìn kú a àbámà tó yẹ pé kọ̀ látúnṣe tí àbámà bá ṣèyàn kéèyàn tó kú àtúnṣe wà àmọ́ lẹ́yìn ikú wàhálà ó ti parí ni kọ́lọ́ máa ṣe wá ní adọ́rùn mọ́tọ́ ọlọ́run sì ti ṣàánú wa nítorí pé ọlọ́run ọba kì í fìyà jẹ àwọn èèyàn kó tó jẹ́ kí wọ́n mọ kílẹ̀sìn òdodo torí kọ́ ọmọ bá láwàáwí àwíjàre kan àròyé kan tó lè ṣe wájú ọlọ́mọ tó bá dijọ́ gbẹ̀ndà kìá. wala tamutunna illa wa antum muslimun. ẹ wùgbà tí Fir'aun tó kó àwọn òkú ìdájọ fáànàbì Musa aleyhi salam òun lérò yìí pé idán ni Musa náà pa torí bò lèyìn ó sì sọ ọkọ̀ pálẹ̀ tí ó dejò ọkọ̀ wọ́bọnú abíyá rẹ̀ ó ti pọ́ mọ́lẹ̀ bí òrùn ẹnìkan ò lè wò má wọn á lọ kó àwọn òkú ìdájọ́ pé òun fẹ́ fi dá Musa lágara òun fẹ́ fi dá lẹ́kùn kọ́ máa pera rẹ̀ lánàbì kan gbogbo tó lè ṣe á fi hàn kó àwọn bàbá àti ya àwọn babaláwo ń bẹ lù lódodo àwọn babaláwo sì ń bẹ ní Egypt àwọn ẹni tó jẹ́ pé òkúta ni wọ́n ń bẹ ní Egypt kọ́lá dòní. torí ẹ ẹ rí ọmọ mi náà kí ó ní wọ́n ní kọ́ lọ kọ́ yọ àlọ́ kọ́ iṣẹ́ magic yọ lọ kọ́ sẹ́ dán ní Egypt tọ́ba wa dé yọ àwọn sọ pé specialized in Cairo ẹ̀yin ọmọ àgbà eléyìí gbọ́dọ̀ gbowó hmm, yàtọ̀ sáwọn ẹni tó ń kọ́ tí wọ́n lẹ́jẹ̀ bù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ subhanallah tọ́ ìgbà tí ọlọ́run fi òdodo hàn àwọn òpìdá yìí ẹ̀ máa ń tí wọ́n ṣe gbogbo wọn forí fún Allah wọn làwọn gba Allahu bọ̀ olúwa Musa àti Harun aleyhi masala wàlẹ́ àwọn kọjá pé àti kọ́kọ́ sípàdé ńlé tẹ́lẹ̀ wípé bóòlù ẹ̀ ṣèṣe tọ́lọ̀mbá ní kí kí tèmi ó borí tiyín ọkọjá bẹ́ẹ̀ wọn ò bá ti rí i ṣe bẹ́ẹ̀ gbogbo wọn sì forí kalẹ̀ fún Allah ẹ wá wo fìràhùn náà wá sọ pé bóòlù ẹ̀sìn lè gba Musa gbọ́ ṣé mi mo kó yín wá mo ti yọ̀ǹda fún yín ni ebí mi ló lu ayín ó sì tún tara rẹ̀ jẹ ọtí mọ̀ pé nǹkan ti yí padà lẹ́yìn pé bí ọba tìlù ti tú ma lórí nù títún wò pé apàṣẹ pé gbogbo agbọn bíbá ẹ̀ kó wọn wá kó ta ni wá àbí ká wá mú ọ <laughs> irú rẹ̀ ní tó so fìràwọ́n náà mọ̀ yí pé gbogbo nǹkan ti bọ́ mọ̀ lọ́wọ́ nìsí èmi ò tí ì yọ̀ǹda fún yín ẹ̀yin wá ń sọ pé ẹ gbà fún Musa ok kò yà mí lẹ́nu àwọn lọ́gá yín àbí Musa àti Haruna àwọn lọ́kọ yín dán ń fi hàn yín pé ẹ̀yin mú jọ̀bẹ lọ ìhàlẹ̀ pé báyà wọ́n tún padà àfà ó ní màá gé ọwọ́ yín àtẹsẹ̀ yín pàṣípààrọ̀ màá wá kàn yín mára àwọn agídẹ́bìnú màá kàn yín lágbélébùú má ẹ màá mú yín yóò rùn bẹ́ẹ̀ sì kùnù ẹ wà á mọ̀ta ló lè tunu wa bẹ́ẹ̀ mi ni àbí Musa àwọn ni tó bá wù ọ́ dá ayé yìí lọ́mọ nínú òkè Fìràwọ́nà tún ni ayé lọ́mọ nínú òkè rẹ̀ náà ni ìgbà yìí làárọ̀ torí pé alana ọ̀kọ́dà àṣeyìntà kọ́bùl ìgbà yìí làárọ̀ so ìnáma takùdì hàdì ẹ̀lḥayàtì dúnìyà iná ni ayé lọ́mọ nínú òkè Fìràwọ́nà tó ọmọ wa bá jẹ́ wọn náà ń já yìí lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ so ọ <laughs> bá àwọn sọ̀hábà jókì mà wọn à ń bá fìrà wọn náà jókì mo rò pé yé wa tó akramakumullah ìgbà tí àwọn òpìdán yìí tí wọn wá sí pabambari rẹ wọn bẹ lọ́nba yìí wọn ni Rabbana gbogbo ń tọ́ba òfìrà wọn tó fẹ́ fojú wa ìwọ lọ ń táwa ń tọrọ ni afrigh alayna sabra ọlọ́run dá dasuru dá sùúrù bò wá aṣọ sùúrù ni ọ̀dà bò wá omi sùúrù ni ọ̀dà bò wá gbogbo tí wọ́n ṣe fún wa fún wa sùúrù tá a fi fara dà wa tawaffana mùsùlùmí tọ́ba wa pa wá lórí ìyá rẹ̀ tó fi jẹ wá yìí mùsùlùmí ni kò pa wá Allahu akbar bàbá ńlá àdúrà ní ká máa bẹ lọ́n pé wọ́n lọ́n pa mí ní mùsùlùmí kí bá nàbí ṣe máa ń ṣe pé wọ́n lọ́n tí máa ń ṣe àdúrà fókù tí máa ń ṣe sọ̀látùl jánásà ìpè allahumma man ahyaytahu minna fa ahyihi ala islam wa man tawaffaytahu minna fa tawaffahu ala iman gbogbo ẹni tí ó bá máa sẹ̀mí nínú wa jẹ́ ó máa sẹ̀mí lórí islam gbogbo ẹni tí ó bá gbẹ̀mí rẹ̀ nínú wa gbẹ̀mí rẹ̀ lórí imani ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì wọ́n ní ìgbà táwọn ẹbí sọ pé gbogbo ẹni tí ó fẹ́ mú máa bẹ láàyè nínú wa jẹ́ ọmọ abẹ lórí islam wọ́n nítorí pé islam tá à ń ṣe tọ́hàn tọ́hàn tọ́hàn oníjẹ́káwùjọ ó ṣe gbé oníjẹ́kílẹ̀ ayé ó dùn oníjẹ́kílẹ̀ ayé ó tòrò yàtọ̀ sí tàbá ṣe islam gbogbo olú tí wọn ti sin lọ tí ti ṣe islam kò lè dùn rárá ìlú burúkú ni máa já sí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ rí i pé gbogbo àwọn lóyìnbó gan táwọn máa ń sá lọ tán ṣe kínní yẹn ah, ẹni tí ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ọkọjà sísọ. So àwọn mùsùlùmí tó di ẹ̀sìn islam ń bẹ̀ ọkọjá sísọ. wọ́n wá níta bá ti kú èyí tó jà fókù onígbèsè ìmánì ń bẹ pẹ̀lú àbí òsì pẹ̀lú ẹ̀ torí ẹ̀ lànà fi sọ pé gbogbo ẹni tọ́lọ́run bọ́ tí ọba pa láàrin wa kọ́ máa pa lórí ìmánì torí tá a bá ti kú ń tọ́jà jù fún wa ní kíni ìmánì ká gbé ìmánì pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n á ń ṣàdúrà pé wọ́n lọ tọ́ọ̀bà pawápawá ní mùsùlùmí bákan náà ẹ wà nabi yusuf aleyhi salam ìgbà tí ń dúpẹ́ fọlọ́n lórí oore àti ìdẹ̀ra ńlá tọ́lọ̀ ń ṣe fún ọlá ńlá tọ́lọ̀ wọn bá fún nínú ọ̀rọ̀ tó sọ nínú suratu yusuf aya kọkànlélọ́gọ́rùn ó ní anta waliyyi fi dunya wal akhirah tawaffani muslima wa alhiqni bis salihin ó ní wọ́n ní alárànṣẹ́ mi ò láyé àti lọ́run ìwọ ọlọ́run nígbà tó bá gbẹ̀mí mi gbẹ̀mí mi ní mùsùlùmí kò sì wá pa mí pọ̀ pẹ̀lú àwọn ẹni rè bẹ́ẹ̀ ni talẹ́ni náà tó fẹ́ sórí ibú ta ló fẹ́ wọná àwọn fẹ́ wọná là ń sẹ́ sẹ́ Islam afẹ́ wọ alìjẹ́nà là ń sẹ́ ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ kí ló wá dé sí agbára ń bẹ lọ́wọ́ wa ni láti jẹ́ pé àní kú àfi ní mùsùlùmí tọ́lọ̀ fi sọ pé wàlá tamutunna ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ gbà láti kú illa wa antum muslimun àyàfi ní kò pẹ́ jẹ́ mùsùlùmí ṣé agbára ń bẹ lọ́wọ́ wa láti má kú láì jẹ́ mùsùlùmí ni àbí kí ni tuma wàlá tamutunna illa wa antum muslimun nítorí yẹn bá lágbára lórí ẹ̀ tí bá ti sọ pé ọlọ́run kì í pààyàn láṣẹ pẹ̀lú ń dágbára èèyàn ká la yukallifullahu nafsan illa wus'aha. ṣé agbára rẹ̀ wà lọ́wọ́ wa ni wípé mùsùlùmí máa kú mùsùlùmí máa kú mùsùlùmí máa kú ṣágbára rẹ̀ wà lọ́wọ́ wa kò sí lọ́wọ́ wa. ṣé bá Nabi sallallahu alaihi wasallam sọ́nà àdìsí kan. إن inna ahadakum la ya'malu bi 'amali ahli al-janna hatta ma yakunu bainahu فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيدخلها tọ́ anabi sallallahu alaihi wasallam ní lẹ́yìn ìbúra á rí nínú yín ẹni tó jẹ́ pé iṣẹ́ ọmọ àlìjẹ́nà ni ó máa ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ títí tó fi kú fẹ́ẹ̀rẹ̀ kó wà àlìjẹ́nà o lódì wọn ìgbọ̀nwọ́ kan yẹn ni pé yóò fi kú díẹ̀ tí yóò fi kú yóò bá máa ṣiṣẹ́ ọmọ náà yóò sì padà wọ náà náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ń bẹ́ẹ̀ nù yín ẹni tí ọmọ sisi ọmọ aná láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ tó ti bàlágà títí tí ó fi kù bíntín báyìí tí ó fi wọná yóò bá bẹ̀rẹ̀ sí sisi ọmọ alìjánná anabi ni yóò sì padà ra alìjánná náà o tó agbára rẹ̀ ò sí lọ́wọ́ anybody wa ìkápá rẹ̀ ò sí lọ́wọ́ wa ipe mi ò ní kú àfi ní mùsùlùmí kò sẹ́ni náà tó lágbára rẹ̀ abẹ́rẹ́ rájò àtàǹsẹ̀ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wahab lana min ladunka rahmatan innaka antal wahab pé wọ́n lọ má jẹ́ kí ọkàn ó gun rí kúrò lójú ọ̀nà lẹ́yìn ìgbà tó ti fi wá mànà àdúrà ńlá ni nítorí pé èèyàn á máa jí mùsùlùmí kí lè tó sùn yóò sì ti di káfíìn ilé a máa súnyàn ní mùsùlùmí kí lè tó sùn yóò ti di káfíìn bẹ́ẹ̀ làtò di jẹ ìyẹn lè jẹ káfíìn lọ́sàn kí ló tó kó tó sí yóò ti di mùsùlùmí ìyẹn lè jẹ́ káfíìrì lálẹ́ kí ló tó má yóò ti di mùsùlùmí agbára mọ́kù láì jẹ́ mùsùlùmí kò sí lọ́wọ́ anybody ṣùgbọ́n kí ló wá dé tọ́lọ̀ tó a sọ pé ẹ gbọ́dọ̀ gbà láti kú àfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí wọ́n ní kíkọ̀ tọ́lọ̀ ń kọ̀ fún wa pé ká má gbà láti kú àfi nípò pé a jẹ́ mùsùlùmí nù áyà yìí ọlọ́run ọba ma lórí òfin kan wípé àánú òun àti ìkẹ́ òun látàrí ọrẹ òun tó máa ń ṣe fáwọn ẹrú òun ó dá lórí wípé man 'asha 'ala shay'in mata 'alayhi wa man mata 'ala shay'in bu'itha 'alayhi. fa'iyadha billahi min khilafi dhalik òfin náà ní pé gbogbo ń tèèyàn tó bá jẹ́ kórì rẹ̀ lèèyàn fi ń sẹ̀mí ní lèèyàn ń ṣe nínú sẹ̀mí rẹ̀ òun náà ni ó ṣekú ṣebí wọn náà ti ṣe islam nísìn èyí fi islam rẹ̀ ṣeré èyí islam rẹ̀ gbẹ́fẹ̀ èyí jẹ́ni tí máa fẹ̀sìn tí máa fojú rẹ̀ gbolẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ̀ orí ẹ̀sìn náà ló kù sí. ìwọ fẹ́ kú lórí islam eré ló ń fi islam ṣe ọ̀kákún àwàdà ló mú gbàgbé ẹ̀ yóò ṣòro kó tó kú lórí islam nítorí pọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa èyí sí ọba téèyàn máa mú ṣeré ẹ̀rí pẹ́ lómi ẹ̀ máa bá a sọ̀rọ̀ pé ẹ̀yin náà ṣẹ̀sìn àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ọmọ sọ pé ẹ má dààmú kí má dààmú àbí kí wọ́ kọ́ ọmọ kọ́ ọmọ wọ́nà tí dààmú òfin ni gbọ́ ẹ má dààmú ìgbòho rọ̀ la wà gba tí ìgbà ìdìbò ọ̀sẹ̀ gba ìgbà ìgbàlẹ̀ àbà ẹ àti ẹ nítorí láti láti mi ẹni tí ọmọ bọ́yọ ọ̀tún la lòun kù sẹlẹ̀ ìtumọ̀ sí pé ntẹ̀yìn bá ń ṣe lónìí tẹ̀ mójútó tẹ̀ fi orí rẹ̀ náà lẹ́kù tó bá jẹ́ Islam ẹ kó palẹ̀ mọ́ orí rẹ̀ tọba kórìí ibú ni ẹ kó palẹ̀ máa dànù torí ẹ ẹni tá à ń pè tí ń gbọ́ tí ń tẹ̀lé tí èfi ṣeré tí sì ń mú àyípadà bá ẹ̀sìn rẹ̀ lójoojúmọ́ ní ti dáadáa ní ti dáadáa ní ti dáadáa à ń bá aran kan kórì dáadáa náà ni ó kù. àtẹ̀kẹ́ wala tamutunna illa wa antum muslimun mo fẹ́ kú ní mùsùlùmí gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe kí n má gbà láti kú láì jẹ́ mùsùlùmí màá ti mójútó ìsìláàmù látọ̀ torí kò sí aago kankan tí ó lù tá ọ jí ìpẹ́kù rẹ ti súnmá tún wà rẹ ṣe kó sí òjijì ní kú máa mú yàn torí rẹ tó o bá fẹ́ kú ní káfíìrì tó o fẹ́ kú lẹ́ni tí o ṣe ìsìláàmù kú òní ló ti ṣàfihàn rẹ̀ kò sọmọdé kò sàgbàlagbà nítorí pé ntọ́ ń bá ń ṣeun iná lọ́lọ́wọ́ máa ṣe ń rọrùn fún ọ ní ọ máa ṣe ń rọrùn fún ọ tí ó fi wá jẹ́ pé ńjọ́ tó bá kú orí dáadáa náà ló sí ẹrẹ tó gba islam tí ọpẹ́ tí ó dìnà tó sì kú lórí islam ẹrí pa báyọ ìdí rẹ̀ fi já síbẹ̀ ni pé Ọlọ́run ti kọ àkọọlẹ oríire fún ìgbà tó gba islam gbá léré ẹrí pé pé ah, yọ yẹ báyìí àwọn akẹtọ ọba ń ah, ọlọbẹ yọ àmọ́ ọwọ́ tó wọn fi mu pé agbọ́lá nànú dánilẹ́kọ̀ọ́ pé báyìí èmi ò ṣe àìmọye tí wọ́n ti gbọ́ tọ́ ọmọ sọ pé àìmọye odò tó ti rọ̀ tilẹ̀ ti rọ̀ sọ eléyìí sí pé ẹ wá máa wo ngba tó ṣe pé ntẹ́ ń kẹ́ ẹ tó kú orí rẹ̀ náà lẹ́kù sí súnà wà kú lórí ẹ̀ súnà pé gbogbo ntẹ́ bá ṣe orí rẹ̀ sẹ́mi kí lápò ntẹ bá ṣe tí kò fi wá mú yín orí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ gbẹ̀yìn dìde ń jọ gbẹ̀ndà kìyàm ẹni tó ẹ kórì ìforíkanlẹ̀ lọ́wọ́ àti kò fi mú lọ bọ́lá ń ṣe jí ń jọ gbẹ̀ndà kìyàm ẹni tó sì jẹ́ pé ń bẹ lórí rúkú ẹni tí ń bẹ lórí pé ń kí alukur'an ẹni tí ń bẹ lórí pé ń sòdodo ẹni tí ń bẹ lórí pé ń pèpè lọ sí di ẹ̀sìn ẹni tí ń bẹ ẹni tí ń bẹ lórí gbogbo dáadáa bọ́lá ọ̀fọ̀ lọ́ọ̀ máa pa tí wọ́n fi gbé ọ dìde ẹni tí ń bẹ lórí péńpé Ṣàngó ń pọya nítorí ọmọ àpò tí wọ́n fi gbé ọ dìde ni ẹni tó sì ń bẹ lórí wípé ó ń ṣe zina ni wọ́n ṣe gbé dìde nu ẹni tí ń bẹ lórí pé ń jalè wọ́n ṣe gbé dìde nu babẹlẹmu orí ẹmu ọtíkà orí ọtíkà ẹrú jẹjẹ ògógóró tí mu nù wọ́n ṣe gbé dìde nu níjọ́ gbẹndàlùkìyà wàlà hawla wàlà quwwata illa billah ẹ rẹ ni tó kú ni yàtọ̀ sí pàànà fi sọ pé nítorí ọba kú lórí ẹ̀wọ̀n fi gbé ọ dìde ẹ rẹ ni tó kú níjọ́ táwọn fi ń ṣe hajj ràkúnmí rẹ táǹkẹ́sẹ́ ó kú anabi sallallahu alaihi wasallam sọ pé aṣọ rẹ̀ méjèèjì tó wà lára wọn náà ní kẹ́ fi sasọ gbẹ̀yìn fún ẹ wẹ ẹ gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdà kọkàn ẹ sì gbọ́dọ̀ bójú àti orí rẹ̀ فإنه يبعث يوم القيامة ملبية تريك والله أبو بجي دنجو عند القيامة لأن تسي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك تريك بين تنسي في كنان لأنني وطن قولي فوجي لو توفيق فوجي لو قدي تيبو الله نداكم السياوة لون رادا رادا òun katakata torí gbogbo rubbish nonsense foolish lẹ́lòmíì kà fún gbádùn ayé kí ni wọ́n ń sọ ń bẹ̀ náà rí kí ni wọ́n máa ń sọ ní orin fújì náà rí adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ọ̀gbọ́ rí abẹ́yìn náà gbọ́ rí <laughs> ètò ọ̀gbọ́ orí rẹ̀ ló fi dìde tí ń bá tí ń bá lójú yẹn ti ń jọ pé ní alùpùpù tí ń bá tí ń bá tí ń bá pé kí ló ti wọ bàbá tí ń bá. la hawla wala quwwata illa billah wàláhi khasara òfò ṣe máa pélé ayé yìí èèyàn lè ra àlùjáná wọ àfi pẹ̀lú jàkadì èèyàn struggle gidigidi ẹ máa pé gbogbo nǹkan ti kún àwùjọ wa bó ní í ṣe ṣọ́ra fún bó ní í ṣe yẹra fún bó ní í ṣe gbá àwọn ọmọ mi jìnnà sí bó ní í ṣe níjọ wọlé mi. èèyàn kàn án ra àlùjáná wọ bá ń lọ́fẹ̀ẹ́ lófò ẹ mọ̀ kékeré sọ̀rọ̀ kékeré lọ́lọ́run sọ pé wàlá tamutunna bí ìgbà tá à ń hàyàn létí ẹ̀yin kìíní yìí wàlá ẹ má gbà láti kú illa wa antum muslimun torí pé Ọlọ́run mọ̀ pé ní rọrùn ṣé bọ́n lọ dá wa òun náà ni ó lè ṣe rọrùn fẹ́ni tó bá wù àmọ́ lé torí ti ń fà wá lọ́tún ti ń fà wá lọ́sì ọ̀pọ̀ ìdí àìdá làwọn sì ń fà wá lọ lọ́wọ́ni wala tamutunna illa wa antum muslimun ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí àmì ńlá láyà yìí tún jẹ́ lórí kọ́lọ́wọ́n bá fẹ́ràn wa ńlọ́dáná ńlọ́dálìjáná àwọn tó lẹ́tọ̀ọ́ sí èkíní kejì wọn ni ó sì kó bẹ́ẹ̀ ṣùgbọ́n àmọ́ pé a bá kú mùsùlùmí àní wọná bá a bá tiẹ̀ wọná látàrí àwọn àṣìṣe àìdáwà kan àní ṣègbè sínú ẹ̀ wọ́n padà yọ wá kó ń bẹ̀ ó túmọ̀ sí kọ́lọ̀ ń fẹ́ wa ọlọ́run fẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ wa kórì ibú kí ni tẹ́sí tá a fi padà sánú yín lọ́lọ́run kọ́ wa yìí ẹ má láti kú láì jẹ́ mùsùlùmí ẹni tó kú mùsùlùmí ń bẹ́ẹ̀ ẹjọ́ lọ sí àlùjánnà tààràtà ẹni tó kú mùsùlùmí ń bẹ nu ẹni tó yẹ pé iná ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ àmọ́ yóò padà wà lìjánà náà ni àmọ́ tó o bá kú lórí islam garanti rẹ ni pé wàá ṣègbè sínú náà ni. tọ́lọ̀ ń bá ń sọ nípa aná ẹgbẹ́ tọ́lọ̀ ń sọ pé u'iddat lil kafiri apèsè rẹ̀ kalẹ̀ di àwọn kèfèrí. àti mùsùlùmí tó bá tiẹ̀ jẹ́ pàṣìṣe rẹ̀ gbé wọn ná òun tiẹ̀ fúngbà díẹ̀ kátiẹ̀ kó lọ ẹgbẹ̀rún ọdún wọ́n padà yọkù ònú rẹ̀ ọlọ́run àtijọ́ kan àtijọ́ méjì ọlọ́run má jẹ́ ọ̀tọ̀ sí wa ọlọ́run dákun sí wa lọ́mọ àlìjẹ́nà wala tamutunna illa wa antum muslimun. akramakumullah a a gbà sọnù gan o tó bá ipá àfẹ́ kú àfi ní mùsùlùmí kò ní wá easy tẹ́ ẹ bá fẹ́ kú àfi ní mùsùlùmí ẹ gbà sọnù tí ó pọ̀ ìlú yín ọ̀sọ́ yín lẹ́nu ẹbí yín sọ yín lẹ́nu àwọn ọ̀rẹ́ yín sọ yín lẹ́nu kò ní sẹ́ni tí ó gbà tí àfi tẹ́ ẹ̀ bá fẹ́ kú mùsùlùmí yìí síbẹ̀ tí mọ̀ pé islam ọlọ́bẹ̀ ẹ̀yọ́ lọ́pọ̀lọpọ̀ ń ṣe tó bá jẹ́ islam gidi tọ́lọ̀ fi rán nàbì sallallahu alaihi wa sallam wàláhi ẹ̀ rí sọnù tí ó pọ̀ àmọ́ tẹ́yìn bá ti ṣe sùúrù tẹ́yìn fojú sun ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run yóò rọrùn fún yín ẹ̀ rí pé nínú òlù wọ́n lè pé wọ́n fẹ́ ṣe nǹkan kan ẹ̀yin ní ìsìnká ẹ̀bí mùsùlùmí tẹ jẹ́ ẹ bá ṣe ìwádìí ẹ̀bí àwọn ẹni tó mọ̀ wọ́n bá ní nǹkan yẹn ó takò ẹ̀sìn o ẹ má kópa ń bẹ̀ o ìlú wa sọ pé ọmọ àlè ọmọ alẹ̀ yìí yóò ní kópa ń bẹ̀ tá a lọ mọ àlè sẹ́mi kẹ́yìn ọmọ ọkùnrin tá a lọ mọ àlè tá a bá wo ti Islam àní kópa nù kínní yìí àmọ́ tá a bá wo ọ̀rọ̀ tẹ́ sọ̀n ah èmi sọ maali wọn lọ maali ìfọwọ́sí ju wèlé bàbá rẹ abẹ́ẹ̀kọ́ ni wọn náà bá lọ bá wọn kópa mẹ́ ìdínà jáfẹ́rẹ́ táwọn mùsùlùmí bá wọn kópa lọ́sàn-án Òṣogbo ẹ̀rí táwọn mùsùlùmí bá wọn kópa níbi ọ̀sẹ̀ méjì ń bàdàn ẹ̀rí táwọn mùsùlùmí. naam ẹ̀rí táwọn mùsùlùmí nítorí ẹ má sọ wá lẹ́nu gbogbo nǹkan tó jẹ mẹ́bọ gbogbo nǹkan tó jẹ mọ́ọ̀sà ẹ̀rí táwọn mùsùlùmí bá wọn ṣe ní ìlú lẹ́vù ẹ̀rí táwọn mùsùlùmí torí ẹ má sọ wá lẹ́nu ní agboolé lẹ́vù wọ́n mọ bá wọn ṣe gbogbo nǹkan tó kwẹ̀sìn ọlọ́run wọ́n lè sọ pé orò ilé àwọn kò ṣeé takò gbogbo ọmọ ni wọ́n sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lé fún torí àwọn ẹni tó takò báyìí báyìí báyìí báyìí báyìí lórí fún wa ni wọ́n bá mọ̀ pé báyìí báyìí báyìí tí wọ́n wí aburú aburú aburú àgbákò àdánù àgbákò àdánù èmi ọ̀fà àgbákò nǹkan àdánù ẹ ṣe kásẹ̀ bí wọ́n ṣe ṣe kó lè bá ṣe kíni kó lè bá rí bí ṣe rí ẹ bá rí pé Islam yìí ó nyigẹ ó nyigẹ sẹ́yìn bá ń gbọ́ Islam yìí tẹ́ lòlódodo gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe mú wa ẹ rí i pé ẹ̀yin àtìyàwó yẹn máa ní clash ẹ déta ìdẹ́nìsì ìyàwó yẹn sọ pé ah ẹ̀sìn lé ẹ̀sìn lé tẹ́ ẹ bá rí nítorí ṣẹlẹ̀ lónìí láàrin bàbá títí àti ìyá títí wọ́n lura wọn títí wọ́n gera wọn lẹ́yìn dẹ́mu wọ́n ṣe kí ni wọ́n á kọ́ ó sì lè máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ fún un sọ ma pé haram ni ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí sọfẹ́ ká máa bún ẹni ẹlẹ́ni nílada tiwa ni tó wọn mọ̀rú èsì tọ́gbà o ó tún làá gbọ́dọ̀ sọ̀rọ̀ máa nù lé ẹ̀yin fẹ́ ṣe ìsìláàmù kú ẹ rí i pé ìsọnù tí ó ṣẹlẹ̀ yóò ti kọjá sísọ bẹ́ẹ̀ ni ẹ̀ ní lọ́rẹ̀ẹ́ ẹni lọrẹ torí pé ntọrẹ máa sábà pè yàn lọ sídìí aburú ni gbogbo àìdáa ni ok tẹ́yìn bá fẹ́ jẹ́ pé ẹ̀sìn islam gidi lẹ fẹ́ ṣe ẹ pé tẹ́yìn bá ti kọjá lọ wọ́n mọ̀ sí ẹ oníbọ̀ wo oníbọ̀ gbogbo nǹkan ní ọ̀dà o kíní kan o. yorùbá lẹ́bù tẹ́lẹ̀ sẹ́yìn pé ńgbà tí ẹ̀gàn ń bọ̀ wálé ayé àwùjọ yorùbá ni bàálù rẹ̀ bà sí. adúpẹ́ fọlọ́n pé wọ́n pẹ́ gàn lọ́fà ń bì. <laughs> ńgbà tí bàálù rẹ̀ wá á ti tì í tì kò tì àfa ẹ rí i pé tọrẹ bá ń dùn rèkésẹ ni tọrẹ bá tún bàjẹ́ ẹ rí i pé wọ́n fẹ́ yẹra fún rèkésẹ ni wọ́n wá dagun lásì ọ wọ́n di ẹni tó ṣe pé yàn ọ́ lódì ẹ dákun tíyẹn bá fẹ́ ṣe islam òdodo yìí tíyẹn sì fẹ́ kú lórí ẹ̀ ẹni tí ó kú ọkù ni ó kú ọkù ntí ó sì fi kú ọkù òun náà ní kọjá pé òun náà ṣetán láti ṣe islam òdodo. àmọ́ pé bá ń ṣe ń bá a lọ náà ni a ntọ́ dájú ni pé islam yọ̀bọ̀yọ̀bọ̀ lásìkò nù ìyẹn wò wò kí n kọ́kọ́ má kí n tẹ̀ má kojú kí n kí n wa. ní ìsìn lápẹjúwe á rí ní ìsìn lápẹjúwe ẹ̀yẹn wà pẹjúwe ní ìsìn àfọmọsílẹ̀kíó ẹ̀yin wá sojú kòkòrò pé kọ́mọ ẹ̀yàn máa kí ó kà ẹsì náà sojú kòkòrò kọ ha kọmọ yẹn ha alukurani torí ọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá náà àwọn náà gbìyànjú nígbà táwọn náà wá ń kó pé wọ́n ń kọ́ ọlọ́run fún wọn sí wọn àrí nǹkan kan há mbẹ́ kódà tí orí bá fò mí ru kọ́mọ fọ́ ọmọ mi ru yóò wù yín bẹ́ẹ̀ tọ́ wọn á lọ́mọ yín wà lẹ́kọ̀ọ́ wọn á ní àwọn gbọ́ àwọn ọmọ yín sáyé. kí ló dé ń bo wọn wà tẹlẹ nínú ayé náà wọn wà sòyẹnu pé wọn pàtẹ wọn wọn sì wà límà kẹlí bá a mọ̀ pé gbàtẹ́tànjẹ náà ń bọ̀ ilẹ̀ Yorùbá ni bàálù rẹ̀ láǹdì sí sọ pé dé ọba ni wọn lò wọn sì wà límà ní pé ọdà ni. àmọ́ kó má bàa dàbí rọ gbá alukurani bàbá bá sí alukurani máa ka sí létí ọmọ bá ń sọ pé wọn ò gba rìn fún wa wọn ò gbá fún yín bá wọ tó tó ṣe wàlímà pé gbogbo alukurani ló ti máa ké ìgbà wọn tó síbòmí máa ń sọ pé in in in. in nna tí ń múná lọ báyìí <laughs> so wọ́n sá ní dandan báàmì wọn láti wọlé mà ẹ̀mí oṣù fẹ́ kójú ti olúwa rẹ̀ ní nìyá gbà ọmọ tèmi oṣù wọlé mà o ọmọ kí ọkọ ọmọ kí yóò ṣe wọlé mà o lọ ń gbọ́n o so èmi ní sísè náwó rẹ̀ kọ̀ọ̀kan bọ́ọ̀ bá bá ń dá sí ọlọ́wọ́ bá ń gbé e ẹ rí i pé ń bẹ o kíláàsì ọ̀sẹ̀lẹ̀ àbí oníṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ tíyàwó yín bá wá ṣèṣì gbé yín jáde tó ní à wọlímọ̀ tí lágbájú ṣe èmi mo fẹ́ gbìnàwó rẹ̀ bàbá rẹ̀ ló wọ́n lọ́wọ́ sí o ó lóun ò faramọ́ wọlímọ̀ ń tóun àkúkú máa ń tọ́gbà mẹ́sìn tiẹ̀ gbogbo olùwọ́ba tún gbà pé à ó náà ti lọ gba wèrè mẹ́sìn irú àwọn tá láwọn ò ṣe wọlímọ̀ kẹ́ ẹ máa wọ nǹkan bàbá tiẹ̀ náà ṣe wọlímọ̀ o ní ọba di ìsọnù bẹ̀rẹ̀ fún ọ ìsọnù bẹ̀rẹ̀ fún kọ́lẹ̀ lómi lè má lè rìn títì mà kẹ́lẹ́ bá mọ̀ pété bá fẹ́ ṣẹ̀sìn òdodo a kò lè rọrùn láwùjọ àmọ́ tẹ́ máa ń ro tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ lọ gbogbo wàhálà gbogbo rọyùn ẹ̀ka kúnrọ́ lásán kò lè dí mi lọ́nà àti ṣètọ́ lọ tọmọ bá hal kurani gambo ní islam ti ní kẹsì wàlímà fún kátó wá pé kéwù dáhùn wúru tí ọmọ nǹkan kan kà ẹ̀tànjẹ burúkú akramakumullah ẹ rí i pé islam wa yìí ó ń bùkátà ká mójútó ó ń bùkátà ká kọ́ nípa rẹ̀ kò bùkátà pé káka máa fagbárí gbé ká máa fagbárí gbé ká máa tanra wa jẹ tọ́lọ́lọ́ ni ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ká máa tanra wa jẹ ńgbà tẹ́nìkan wá sàlàyé ẹ̀sìn fún wa nìsí àwọn sọ pé sẹ́rí gbogbo ń tọ́ sọ yín kọ̀ wé títẹ̀ o. torí ọ̀rọ̀ rẹ̀ takò ti bàbá imam sọ afẹ́ sọ pé mọ̀ kí o tó bàbá imam ẹ rí i pé àṣà ń pọ̀ lẹ́nu yorùbá wọ́n lè gbé sọ́lọ́ ọmọ kí o tó àfa tafsir àṣà ń pọ̀ lẹ́nu yorùbá ẹ̀yin ò ní gbà pé gbàtà ti ṣe ń bàbá imam kò túmọ̀ sí pé gbogbo kí o lọ mà gbàtà ṣe ń bàbá tafsir kò túmọ̀ sí pé kì í sun kátàkátà ẹbí ẹ̀yin kúrúntù náà wọ́n fi jẹ lè ebe yìí kúrúntù náà wọ́n fi jà bá tẹ̀síìrì lé lórí ẹ kúrúntù lẹ́vù tẹ́ẹ̀fì ń jọ ń wora yìí o so náà lẹ́ẹ̀fi ń karọ́ kún tọ́ba ti gbódodo di òdodo mú jàre kí lọ́ọ́ fẹ́ fi lè má mú kan sí àbá tẹ̀síìrì kan arọ́wọ́àsì ajínikírun babaláàdáni gbogbo àwọn ilé wọn máa ń táwọn jẹ́ ń bẹ̀ àwọn wọn mà kọ́kọ́ mi mójú tẹ̀sìn rẹ kọ́lọ́njà sóríire torí pé tí a bá ti kú ní tẹ̀yìn ó rí nu ẹ̀rí pé ní tẹ̀yìn jọ ń tanra yín jẹ tẹ̀njọ́ ń mú ẹ̀sìn lérí tẹ̀njọ́ ń kọ́ra ẹ̀ mẹ́jà tẹ̀lé o ò ní rí wọn mọ́nu sàárè rẹ̀ ìwọ nìkan ló ríra rẹ̀ wọ́n máa pé lágbájá ń kọ́ ọ̀rẹ́ mi tàmẹ̀dó ń kọ́ tá a máa jọ tá a máa jọ sọ pé àní tẹ̀lé àní gbọ́ ò ní rí wọn mà kálukọ́ máa dáyà tiẹ̀ jẹ ni kótó dijọ́ ọlọ́run sì ní gbé ọ lérè bàbá lè má mú kán àbá tẹ̀síìrì kan ọlọ́run máa dá tiẹ̀ gbọ́ ni bọ́ bá jẹ́ yàrá dá tiẹ̀ jẹ kò sí ntọ́kọ ọlọ́run pẹ̀lú lè máa mú torí ẹ̀yin lẹ fi jẹ lè máa mú kò sí ntọ́kọ ọlọ́run pẹ̀lú àbá tẹ̀síìrì ẹ̀yin lẹ fi jẹ so ntọ́lọ́ òbí kálukú léèrè ìbéèrè ti wà lẹ̀ ẹ̀ntọ́ bá páàsì ni ó yege kọ́lọ̀ ń yege. ní ọjọ́ kan Abdullahi bin Abbas radiyallahu anhu gẹ́gẹ́ bí Mujahid bó ti lọ́jọ́ kan àwọn èèyàn ṣe tọ́wáfù káàbà Ibn Abbas wá jókòó níbi mọ́ṣáláṣí káàbà yẹn lẹ́ni tó mú ó mú pọ̀pá kan lọ́wọ́ abẹnukọ́rọ́ yìí ó wá ní qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n nàbí wa igi àti ọlọ́lọ́n kò máa bá ọ sọ pé yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun anabi káyà yìí lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run nípa pa pípáyà rẹ̀ ẹ má gbà láti kú àyàfi nípò pẹ jẹ́ mùsùlùmí anabi ni walaw anna qatratan min az-zakkum qatarat la amarrat ala ahli al-ardi 'ayshahum anabi ni tó bá jẹ́ pé ẹ̀ka kankan ẹ̀ka kankan bí ẹ̀ka kan omi nínú zakum igi ni tí sóúnjẹ àwọn ọmọ jahannam tí ẹ̀ka kankan bá kan lára rẹ̀ gẹ́gẹ́ bí a drop of water tó bá fi lè kan lára igi zakum yìí tó kan sínú ilé ayé wa yìí la amarat ala ahli ardi aishahum kò bá sọ gbogbo nǹkan tí ọmọ èèyàn ń jẹ gbádùn nínú ayé yìí kò bá sọ di tó a drop látara gizakom tó bá fi lè kan sínú ilé ayé yìí gbogbo ń tà ń jẹ ní ọba kóró. fa kayfa biman laysa lahu ta'amun illa min az-zakum báwo wá lọ́rọ̀ àwọn ẹni tó jẹ́ pé kò sóúnjẹ míì tí wọ́n jẹ àfi gizakom yẹn. a jẹ́ pé igi tó kóró olóúnjẹ àwọn ọmọ aná talẹ́lẹ́ yìí wù nù wa sẹ́ni tó wù nù wa torí ẹ̀ yá ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun ẹ páyà Ọlọ́run nípa pàpípáyà rẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí torí àpèjúwe oúnjẹ àwọn ọmọ náà ni akànrọra kán omi kan á fún lára jíun tó bá kán sí gbogbo ilé ayé yìí gbogbo oúnjẹ ilé ayé ní òkòrò gbé wàá lẹni tó pé kò ní lóúnjẹ míì nínú ná ju gìyẹn lọ. tọ́ bákan náà alimami Ahmad àtàwọn míì ni wọ́n gbé jáde ó sì fẹsẹ̀ rìn lọ ẹgbàá wọn tún wá látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ahabba an yuzahzaha anil nar wa yudkhala al-janna ẹnikẹ́ni nínú yín tó bá wù wípé ká gbé jìnnà síná tó sì wù pé kọ́lọ̀ wọn bó fọ́nsá al-janna kíláàsì. فلتدركه منيته وهو يؤمن بالله واليوم الآخر níta ṣe tá a fi wà aljanna ni tẹ́ máa ń fẹ́ kún gbẹ̀yìn jìnnà sínú tẹ́ ń sì fẹ́ kún fi ń sàlìjanna ẹ má jẹ́ kíkú ọ̀pá yín àyàfi nípò pẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àyàfi nípò pẹ́ gbàjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbọ́. wàlíyàtì ìlànà sílẹ̀ dé yòóhìbọ̀ àyè òkúta ìlẹ́yìn irú ntẹ̀yìn fẹ́ káwọn èèyàn ṣe sí yín ní kẹ́yìn náà máa ṣe sí wọn àlèmá Muslim ló gbé jáde gbogbo àwọn eléyìí wọ́n fi hàn wá wípé àti wàlẹ̀jẹ́nà ó ń bùkátà ká múra kó le ó sì ń bùkátà ká mẹ́sìn wá ní kókó ó sì ń bùkátà ntẹ̀yìn afẹ́ ṣe tí ó fi wàlẹ̀jẹ́nà kò mú láwàdà èyàn ò sì gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni ẹnikẹ́ni kó sẹ́rí èyàn kú o lójú ọ̀nà àti mójútó iṣẹ́ tí ó gbé wa wà lìjánà nítorí pé àbámọ̀ ńlá ń bẹ fún gbogbo ẹni tó kú lẹ́ni tí ó sórí ibú tí ò wá sáyè fún láti ṣàtúnṣe gbogbo àwọn èèyàn tá a mà láyé tá a bá mọ̀ wọ́n sí dáadáa báwọn náà jẹ́ ìrànlọ́wọ́ fún wa báwa náà ṣe jẹ́ ìrànlọ́wọ́ fún wa tí gbogbo owó fi wà lè jẹ́nà bí ọ̀wọ́ kíkalùkọ́ fọ́ọ̀mù rà dé má jẹ́ kí ẹnìkan fi tiẹ̀ kó bá tiẹ̀ nítorí pé gbogbo ẹni tí ó bá ti jẹ́ pé ìgbésẹ̀ àti sórí ibú ni bá ń gbé kò ní wù láti rẹ́ nìkẹ́ni tí ó gbé gbèsè àti sórí rẹ̀ so ìwọ lọ́mọ yẹra fẹ́ni tó lè ba tiẹ̀ jẹ́ wọn náà sì gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe ní ìbáṣepọ̀ tẹni kó bọ́ ọmọ làkejì wà á máa bá gbogbo ẹni tó ń bá ń bá ṣẹṣẹ ni ní ìbáṣepọ̀ tẹni tó fẹ́ ràn lọ́wọ́ láti soríire kó náà ràn wá náà lọ́wọ́ láti soríire ẹni tí ìrẹ́pọ̀ wọ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ rọra yẹra fún nítorí pé ibi tá à ń lọ ẹ̀rù ń bà wá àwọn anábì ọlọ́run la má pèjúwe wọn wà àwọn tó lọ́wọ́ bá ti ṣàforíjìn fún àwọn tó dájú pé àwọn náà kọ́ wà lè jẹ́ nínú àwọn àlòmọ́ nafsi tèmi tómi tèmi tómi bó wàá là wá kúrúntù orí délé abẹ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe ní rọrùn fún wa láti máa páyà rẹ̀ kó ṣe mí máa tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ ní rọrùn fún wa kó ṣe mí máa jìnnà sáwọn nǹkan tó ṣe léèwọ̀ fún wa ní ìrọ̀rùn fún wa kọ́lọ̀ yẹn lè dá wa kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ò ní kú àfinípò kí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá kó ṣe wá lọ́mọ àlìjánná ọlọ́run bá kó jẹ́ kára àlìjánná wọ̀ ní tààràtà kó má ṣe wá lẹ́nu tó ọkọ̀ wọ̀ nánà ṣáájú kó tó wà àlìjánná ọlọ́run kó forí jìn àwọn òbí wa tí wọ́n kú ní mùsùlùmí ọlọ́run ọba kó bá wa yáàfì wọn eléyìí tí ń bẹ nínú kẹ́ nínú wa ọlọ́run kó bá wa ṣàlékún rẹ̀ fún wa eléyìí tí ń bẹ nínú ìyà nínú wa ọlọ́run dákun bá mú kúrò fún wa pátápátá tó o bá sì ní mú kó pátápátá ọlọ́run dákun bá wa dínkù gidigidi ọlọ́run ẹlẹ́dà wa kó jẹ́ kó dára fún aláyé kó dára fún alálùkìyàm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. جزاكم الله خيرا جزاكم الله خيرا ọlọ́ọ̀bá sáwọn dókítọ̀rù wa ní ẹ̀sán olóore àwọn ìkéde kọ̀ọ̀kan wà ń bí nítorí ẹ̀kọ́ kan ní questions and answer afa wazir Naam, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Um, tí àsìkò òun bá bá wa ń bí tí zuru bá wọlé tọ̀ wá ń bí bẹ́ẹ̀zìnì ibi bàlá ti máa kí zuru. Àwọn obìnrin ilé ìtàn wa àti ilé àlùalá ó wà ní ẹ̀yìn báyìí. Àwọn ọkùnrin ilé ìtàn wa àti ilé ìtàn wa wà ní ẹ̀gbẹ́ bíbáyìí. Bẹ́ẹ̀ ilé àlùalá nìyẹn ìyẹn tí àsìkò òun bá bá wa ní ibi. Kó tó di pa àwọn question and answer ẹ rí àwọn èèyàn pẹ̀lú nylon bag ní ọwọ́ gbogbo tí olùkálùkù bá ní lágbára kí wọ́n fi dá sí tọlọ́hun láti jẹ́ kí ètò yìí kó mọ̀ continue kí ọlọ́mọ ṣe lè ní àṣemọ̀ ẹ mọ̀ rí nylon bag ẹ mọ̀ ráwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ kó olùkálùkù dá sí tọlọ́hun. microphone yìí ṣiṣẹ́ àbí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àwọn ìbéèrè pọ̀ ń bí báyìí ẹ dákun èyí tí ẹni tá a bá ka ìbéèrè rẹ̀ fún dókítọ̀rù tí ọlọ́run ká dára kí dókítọ̀rù dáhùn rẹ̀ ẹ dákun àwọn tí wọn ká títí wá kí ká gidi gan. ìbéèrè àkọ́kọ́ ni pé fama hukmu taswiri zawatil arwahi ta'alluq bi shirk olùbéèrè ìbéèrè kí ni ìdájọ́ tí bẹ́ ń bi yíyàwòrán àwọn kan tó ní ẹ̀mí kí sì ni àjọṣe tí ń bẹ láàrin wọn àti shirk